وخير هدي هدي محمد صلى الله عليه وسلم إن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته حديث رسول الله سبحانه وتعالى الله قد في بداية مشوار الله مشوار المسلمين إليه ولقرار الله سبحانه وتعالى ملو ملو لأن بدأ يوم الانتباه الانتباه الله سبحانه وتعالى الله سبحانه وتعالى هو من داية الإله تتبين الأشياء بالاتحاد. أنتم يا بشر تقولين فقد وعد الإسلام yóò máa pàtàkì ẹ̀fíjẹ́ ìsìlámù nígbà tí wọ́n kọ́ lọ bí ìfẹ́ tó wà sí ìsìn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa kò gbé ajọ́ mùsùlùmí láti ilẹ̀ òkú jẹ́ ká ń máa bí òwe ẹ̀ bó ṣe tó ó dàbí ẹni ní lápapọ̀ wá ẹni tó bá ti yà wò rí tó wá yà láàbíà ṣẹ́ni yóò pọ̀ wípé nǹkan ah! ńlá lówó àlàáfíà yìí ó ti bá dé àwọn ọ̀gá méjì ọmọ ọ̀gá tó ń bọ̀ lórí pé àwọn èèyàn kì í kà á fún bọ́bà nínú ẹ̀ náà àṣẹ àtú lọ́sọ̀ ṣọlọ́kọ̀ tó bá wọ̀ tó dá ó lè kẹ́ nínú ẹ̀ ní àlàáfíà tó àti ìrójú láàyè láti ṣètọ́lọ́ ọmọ sọ̀tà àwọn nígbà tí èèyàn bá wà nípò àìlera èèyàn ò mọ ìgbà tí wọ́n kò dára nítorí kó mọ̀ bẹ̀rẹ̀ lára bẹ́ẹ̀ náà ni ẹ̀ àìsàn àdúgbò tàbí ìṣẹ̀lẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ́sàn-án lóru láàárọ̀ torí mo dàbẹ̀ ní pé aláìsàn ṣé o fẹ́ pọ̀ báyìí lápọ̀tọ̀ tí èèyàn bá rí ìdásí ti rẹ̀ ẹ káwọn àkọ́jú ojú ti yọ wa ọlọ́mọ fún tí bá lọ ní stroke olùlọ́bù kan máa ń tẹ́sí wá sí mẹ́ta sí olùlọ́bù bí wọ́n ṣe hàn pọ̀ kàkiri níbẹ̀ bí inú fi àgbáyé ń bọ̀ bí ṣèkọ̀ àgbà ń bọ̀ láti ìlú láti fún ìyá tó yá lọ gbogbo ẹni lọ́dọ̀ ọ̀hún sára fẹ́ ṣẹlẹ̀ ìgbà yóò máa fi ṣe ti fi á ah! di ọ̀rọ̀ wọn wọn àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ pé bá a ṣe lọ ìlà ń bọ̀ ó jẹ́ pé adékùsùn ni ọlọ́run fún aláǹfààní kan náà tó lé fúnlẹ̀ ẹ̀sìn wa orin àbí ọlọ́run wa ló máa ń rọ̀ ó jọ ó jẹ́ kí orin náà ó jẹ́ kí á lò ó pẹ́ إن شاء الله صلى الله عليه وسلم لما خيركم من طال عمره وحسن عمله أعوذ بالله أعوذ الله سبحانه وتعالى tó tó gbèrò dáadáa tó parí tó gbèrò ẹ̀kọ́ wọn òun náà ti di ẹ̀mí ẹ̀bá wọn nìyẹn wàhálà sọ̀rọ̀ amẹ́lú ó ti wà ní àǹfààní láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣe olóòrè inú ọ̀gá ni wọn tó sọ̀tún wá ti bàyẹ̀ pé àwọn méjì kan wọn kú láyà sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀sán ẹnìkan wá sọ wọn lára yìí pé ẹnìkan nínú àwọn méjì ó ń tó lọ́nà ọmọ wa tó gbogbo ẹ̀sìn ẹnìkan ọ̀hún ẹnìkan tó kú káyìn òun tó gbogbo ẹ̀sìn kọ́ gbogbo ẹ̀sìn sùn náà mo nínú àlá ìkẹ́ nínú àwọn aláṣùmọ̀ wọn ó ní irúgbà yìí pé ẹlẹ́kẹ̀kẹ̀ yẹn ó tàbí àwọn ọmọ wa sẹ́yìn aláya wá ṣe lé mọ́ ọmọ tó ṣe ọmọ sọ̀rọ̀ mọ́ ọmọ àwọn ọmọ láwọn àtúntò ohun tó lò lẹ́yìn aláwọ̀ yìí ó láǹfààní sí kókí òun ó láǹfààní sí kókí òun ó láǹfààní sí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ rẹ̀ ajẹ́pẹ́ ilé yìí oore ni yóò mẹ́jọ fún wa pé àwà lórí ilé ayé àti àǹfààní àti sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ sàárà àbẹ̀rọ̀ ẹnìmọ̀ ìbáàdà tó lágbára tó lápá lébi lọ pàápàá tó dúró ní ọ̀rọ̀ tàwọn onáàrin hábìtà tó fẹ́ kẹ́ káwọn sọ pé ìlú kò rántí ọlọ́run wa ìtọ́pọ̀lọpọ̀ ìlú ti máa ń ṣe òfin báàkì tí ò lẹ́tọ̀ọ́ yóò lọ gbọ́ pẹ̀lú àwọn sọ̀hánà ọ̀gbọ́ yóò ní hadith ibi àwọn ọjọ́ kan mọ̀ṣẹ́ máa kọ́ fún mẹ́tì nìkan yóò ti lá àwọn ọjọ́ kan nípa àwọn ọjọ́ tí wọ́n ní pẹ̀lú àwọn ọjọ́ ọ̀rọ̀ wa ẹ̀sìn lórí ẹ̀sìn láàbà wa ọ̀tọ̀tà lọ sí ìnáwó ẹ̀yìn náà á wọ́n lè níyà tó yẹ wọ̀ yóò wá rò yí pé zikiru jẹ̀ máa ń yà àjọkù afẹ́kẹ́kọ̀ọ́ sí àjọkù afẹ́mọ̀tẹ́ pàlámàlẹ́ ẹ̀sọ́ wa ìṣọ́nà wa níbi àtúntò ìṣọ́nà àbí wọ́n á gbé báyà kọ́ ni sọ̀hábà wo ló gbọ́ ìlú àtọ́jú ọ̀fẹ́ ló kọ́ kẹ̀lẹ́ lọ pàlùmíì ó ní pé ìta àjọkù fún èyí ewu ìjọsìn kódà nínú àbí ìṣọ́nà wa sọ̀rọ̀ àwọn àtọ́lá mú àmàlàyíkà fẹ́ ń bẹ tí a tó mọ̀ bá tó dáhùn ní pé ẹ máa bẹ̀rẹ̀ tẹ̀síwúná àtẹ̀tẹ̀ ìdáhùn wa ní pé wọ́n máa ń wá bí jẹ́ máa ti ṣe ìgbà lẹ́kọ̀ọ́ báyìí wọ́n wá dúró sí wàá tábàtí wá parí ìjọlọ́wọ́ ni wọ́n wà lọ pẹ̀lú ọ̀sẹ̀ náà ọlọ́wọ́ àwọn ọmọ olórí wọ́n wà á lọ bìí yìí ọlọ́wọ́ bá ti mọ tí wọ́n bá wà ó ṣé àwọn ọmọ olórí yìí ní ìpínlẹ̀ tí ń bọ̀ ní àyíká yìí wọ́n sọ pé à ń bọ̀ láti orí ilẹ̀ yìí ní ààyè náà tí àwọn olórí ẹ̀kọ́ ti rántí ìṣọ́nà màsàlọ́wọ́ àwọn ọ̀sẹ̀ náà ó ti àwọn máa bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn àyíká báyìí ọlọ́wọ́ àwọn ọmọbìnrin wá àwọn ẹgbẹ́ àwọn ni wọ́n fẹ́ látàárọ̀ ní kí wọ́n wọ́n ní wọ́n ń fẹ́ àlùjẹ́ náà wọ́n wọ́n pa ìmọ̀ àbíkẹ́ àwọn fẹ́ lọ́ta wọn amúdà àbí sófi tó sọ yìí pé òun ti ọlọ́pàá subhanahu wa ta'ala owó yìí dàbí náà eléyìí àbí àbúrò pé iṣẹ́ ọmọ tuntun náà gbọ́dọ̀ pé ọlọ́pàá subhanahu wa ta'ala sábà di ọ̀rọ̀ ń bọ́ lọ́nà pàtó lóko sáńtẹ̀ náà kọ́ ṣẹ̀fẹ̀ lójú aláìmọ̀ lórí àwọn ètò onímọ̀ ní o onímọ̀ pípé tó ń sọ ẹni ìsìn ó ti fẹ́ ṣe ìtọ́nàbà subhanahu wa ta'ala àdókò ṣe ó ti fẹ́ sọ fún akọ ọlọ́run bàbá tí mẹ́jà bá dùn tó bá sọ̀rọ̀ nípa yóò tó orí ìjẹ́ lórí ìgbòta apálẹ́ṣe ilẹ̀ fún àwọn ọ̀gbọ̀n sọ ní ìgbà tí ọba tí wọn kàlẹ́ ṣe lọ́dẹ́ fún àti nàta padà tí ń tàbí ilẹ̀ ṣe pé àlìjẹ́nàtú wà ìtọ́pẹ̀ ní àdìjẹ́sílá nínú àfihàn tó sọ̀rọ̀ jẹ̀má ìtọ́ ti wà báyìí ìdílé ara ẹ̀ ká ẹ̀ṣáàjà máa ṣe bóyá tọ́wọ́ yá ọlọ́wọ́ láti rírà ó ti wà báyìí aláṣọ fún àwọn àtàrà yóò fi àwọn owó ẹ̀fẹ̀ nínú ẹ̀ṣọ́ kan ó fi sáré ẹ̀ tọ́jà kájẹ́ pẹ̀lú ẹ̀ àwọn ẹ̀fẹ̀ sọ fún àwọn ọlọ́wọ́ sọ fún àwọn àtàrà wípé wọ́n fi àdìjẹ́sílá ọlọ́wọ́ gbogbo oríṣi wọn ní tí wọ́n pàṣẹ fún wọn ní tí wọ́n pàṣẹ wọn lọ́tọ̀ lálẹ́ bẹ́ẹ̀. àwọn ẹ̀fọ́ yìí pé tán àti ẹ̀gbọ́n wọn tó sọ yìí wọ́n ló kúrò àṣẹ lọ́dọ̀ ṣùgbọ́n ìgbà fi yìí lọ́dọ̀ bẹ láàrin wọn. ṣe wa ó wá rí míì yẹ̀rọ láwọn mẹ́fẹ̀ẹ́ ọ̀sán fún fẹ́fẹ́ ọ̀sán. ó wá dé bẹ́ẹ̀ wá bá wọn lórí ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ ó wá dé òkú wọn. ó retí pé pẹ́pà jáde lẹ́nà sọ máa lẹ́sọ. báwo láti wọn sọ fọ́nà rẹ̀ bí wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ ṣe kó bá ìdánilẹ́ alùpọ̀ rẹ̀ kọ́ lọ. ìṣòro wọn ni wọn ó mọ̀ sọ fún mi pé ẹ ṣí òun náà àwọn èèyàn kan tó jẹ́ pé láti ọ̀dọ̀ ìjẹ̀wé ìṣòro ẹni bá ti dókòó tá ilé ìṣòro ìgbìmọ̀ ẹni pé ilé ìṣòro kò sí àpọ́nlé kò sí ilé ẹ̀dá lè wà tó lápọn lórí ayé ju nínú àwọn ẹ̀rọ àtọ̀sẹ́ tó bá tó wà ní àwọn ọ̀gá wọn tó bá ń ṣe àwọn ọ̀gá rẹ̀ lórí àwọn ìbáàdà àtẹ̀sẹ̀ pé yóò máa jẹ́ ìgbọ̀ngbọ̀ngbọ̀ gbogbo àjọ wà ní nàìjíríà àbájọ wà nínú kẹyìn kò sẹ́ni ìgbà tó lè wà nínú àánú rẹ̀ ó mọ́ṣáláì ìyára ìjọsìn fún wa. ó sì tún balẹ̀ ọlọ́pàá tó balẹ̀ ìṣẹ̀lẹ̀. báyìí kọ́lọ̀ fún mọ́ṣáláì ìyára ìjọsìn fún wa. lákọ̀ọ́kọ́ rẹ̀ abọ́ra mú sí lọ́wọ́ àwọn ọmọ ìyá ibi ká fún ìgbà ìgbé ní gbogbo ẹ̀ púpọ̀ gbogbo ẹ̀ púpọ̀ kí a tó dáhùn náà nǹkan bíi márùn ọ̀tọ̀ọ̀tọ̀ tó yọra wọn pa ìlú wọlé ó sì fẹ́ pé gbogbo ẹ̀sìn náà kàn gbìyànjú láti láti yọ lẹ́yìn nǹkan nínú ẹ̀ kò ní jẹ́ àbíta sẹ́kọ̀ọ́ kẹ́yìn náà ló ń gbé gbáyé ní bàtàlá ní ibi tó jìn ó bẹ̀rẹ̀ láti pa gbogbo abẹ́kù pàtẹ́fẹ́ ìrẹ̀lá ọkọ̀ pàrọ̀ ní ìdájí bẹ́ẹ̀ sábàbí kejì wọn ní àwọn ìjọba náà ń sọ pé kámájáde láti mẹ́sàn-án òdùnnú ẹ̀gbẹ́ nínú mọ́nà ìjọba àìsí àkójọba náà àìsàkùnrin ọ̀nà náà ti wà bí ká máa sọ pé ìjọba ara wà wọ́n náà ti wà ju pé ṣé má ṣe kí o láti bá sọ̀rọ̀ ṣé má ṣe kí o ilà àtàwọn fi ń kọ́ ọ̀pọ̀ wá àná àbíkẹ́ ẹ bá ń kó kòtòkò ojú hàn yìí àá àtọ̀tọ̀ bá tó kòtòkò ojú gba àwọn ilé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àmàlùsọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa àmúhìn àtàwọn ìdúró mi àtàwọn ìdúró mi níbẹ̀ náà ti gbé èmi gẹ́gẹ́ ṣe àkíkọ̀ lọ́wọ́ mo ṣe wà níbẹ̀ mo ṣe àkíkọ̀ ọ̀pọ̀ nígbà tó báyìí mo ṣe àkíkọ̀ ọ̀pọ̀ ìjọba lọ́wọ́ báyìí kí wọ́n fọ́ ìfọ́ tó kàn yín àtàwọn ìdí nílẹ̀ náà ti gbé ọ̀pọ̀ àtúwáṣe tó wá kọ̀ ọ̀pọ̀ tó wá kàlà gbé ọ̀pọ̀ tó wá tó wá dá kẹ́jẹ́ wọ́n jẹ́ ká láyé ká àrùkọ́ fún Allah subhanahu tí a jọjọ ra wa ní manhaj tí ẹsẹ̀ ìjọba wa lọ àti ọlọ́run bá sọ̀rọ̀ àwọn ọ̀tá rẹ̀ ó forí jẹ́ wà ní ìjà àti àṣìṣe wa ẹ̀yẹ́ mọ̀ ya ọmọdé kò wa tí ọlọ́run bá sọ̀rọ̀ lọ́wọ́ wa rẹ̀ sẹ́lá ó ní ẹni tó bá gbé ìlú rẹ̀ ọmọ ya rẹ̀ ọlọ́run bá sọ̀rọ̀ àwọn ọ̀tá rẹ̀ sẹ́lá wà á lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ alẹ́gbẹ̀rẹ̀ ọlọ́run bá yóò gbé ìgbà ìyàtọ̀ yẹ kó rẹ̀ rẹ́kẹ̀tà tó kúrò ìrìn àjò tí ó jẹ́ ìrìn àjò gbèrè ṣé wọ́n sọ pé ìrìn àjò kan ní lápútọ̀ wẹ́n tó bá yẹ pé ìrònúgbà yìí ló kọ́ ọmọ òkú yẹn a bá gbé ilé tí ó ti di láàbù adájọ́ òkú yẹn pọ̀ lọ adájọ́ àkọ́kọ́ rọ̀ yẹn ó bá a lọ. ṣùgbọ́n bá yẹ pé sọ àwọn tó ti lọ dàjú kẹ́yìn rárá o kò tí ì lọ dàjú kẹ́yìn o ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìnàjò kẹ́yìn. ilé ìgbà yìí pé ọ̀rọ̀ yìí sábà sáyé lórí ìdàgbà pẹ̀lú àbá sáyé pé sábàjá bẹ̀rẹ̀ ìrìnàjò kéré. ìyàgbọ́ tó jẹ́ pé téèyàn bá ti lọ ẹ̀rí dé mọ́ òtún pé mò ń bọ̀ ẹ̀rọ sí lọ rárá o téèyàn bá ti lọ báyìí ìrìnàjò ẹ̀rí dé mọ́ ẹ̀yọ́ mọ̀ ẹ̀yọ́ alámọ̀rí owó ṣe pàtàkì púpọ̀ fún mùsùlùmí kan gbogbo ẹ̀ gbogbo wọn náà lájọ mọ̀ pé a lọ sí àjò kẹrin àmọ́ àdéhùn tó dé bá wa ló ń gbé àní ẹ̀kọ́ tó kú tó nípa àwọn ẹ̀ wàfáà ní àyè olùgbéṣẹ̀ ìbọn ó ń gba àwọn ọ̀nà ìgbésẹ̀ wa lórí pé bóyá kò ní rí bẹ́ẹ̀ bóyá ìgbésẹ̀ lè ti mọ̀ náà ṣùgbọ́n àpò ìdánilẹ́kọ̀ọ́ yóò mọ̀ jẹ́ wà sí àwọn ìwé ìrìn àjò yìí ó rí bẹ́ẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀ lọ́dún tí a lè fi àwọn òṣèlú. àwọn tó lọ́kọ́ náà kó máa yọ sí wọn. wọ́n ta bá sọ pé ìlẹ̀kùn kò lórí. ìta sọ náà ti di wípé à ń ṣe ìṣàárọ̀ ìlà òṣèlú alkọ́ọ̀dé nínú àkàdé ìgbà. ìta sọ náà ti di àjẹsọ́ka sí orígun ẹlẹ́ẹ̀ka àwọn ìlà òṣèlú هل من حديث عمر بن الخطاب رضي الله عنه كمان من حديث جبريل حديث المشهور لدينا حديث موجود من ترى عطاء عن النووي تبني على عن النووي رحمه الله تعالى ورحمه الله حديث عليه السلام أنا من رسول عبد في كل النبي صلى الله عليه وسلم ونبي أحببني عن الإيمان ثم نيرو لما إن شاء الله صلى الله عليه وسلم كل مرة عقب قلنا الإيمان àtúnfìlà nílá ó gbọ́ náà bàbá àlọ́ ọ̀tá ń gbọ́ ó gba àlàyé kàgbọ́ ó gba ẹgbẹ́ àkọ́kọ́ ìṣe gbọ́ bákan náà wọ́n lè yàwó ìlàfẹ́ onígbàgbọ́ lọ́jọ́ àlùfíàmù ọjọ́ àlùfíàmù yìí gbogbo ẹ̀jẹ̀ sọ̀tún pa ọ̀dà ìjọlókun ẹ̀rẹ́ ẹ̀rẹ́ pa ọjọ́ àlùfíàmù yìí àlùyàwó òun náà ni àwọn afọ àmọ́gbà yóò tó máa ń sọ̀rọ̀ nípa ìrìn àjò kẹrin ṣùgbọ́n ọjọ́ yìí èyí láti lè wà àwọn ìrìn àjò kẹrin ni ó máa ń ṣọkọ́ gbájú rẹ̀ kó tó gbá wàá gbá lọ́wọ́ láti wà lọ. tí ẹ̀kọ́ láti bá ti gbé àwọn ìrìn àjò kẹrin yóò ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn tábàtà wọn sọ nípa àdéhùn ìṣòwò lónìí àti yóò máa jẹ́ pé láti ìgbà tí ọmọ ènìyàn tó bá ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ ọ̀nà tó ti pọ̀ ní. inú pàṣẹ àwọn afọ àwọn ọmọ ọlọ́dún ara tí wọ́n sọ fún ayé pé ríṣẹ́ kòkòrò ìlànà ìsẹ́ni tá à ń sọ yìí ó bẹ̀rẹ̀ láti di ìjíjà ìlànà ìdí ìlànà táwọn ayé táwọn ní àlùkò fún àtìlẹ́ tó bá yá tó ti wà lọ́wọ́ títí tó bá wá dé fún wa yìí òní ó jẹ́ bíbẹ̀rẹ̀ ọjọ́ ìkìyàmù ìlú pàdé àwọn ọmọ sọ ìwé kúrò ká bá ju ìyá pẹ̀lú ààbò ọjọ́ ìkìyàmù wọn ní òun náà ní àkìyàmù ọjọ́ tó gbẹ̀yìn nínú ọjọ́ ayé tó sì di ọjọ́ kan ṣoṣo tó wà fọjọ́ ìkìyàmù so ìdánilẹ́wọ̀n ẹ̀ka tó pé ìyá pẹ̀lú àkìyàmù tó gbẹ̀yìn nínú ọjọ́ ayé kò mú mẹ́ àjẹgbẹ́ kò sún sọ́ọ́ olùsìdáhùn ìbẹ̀rẹ̀ rẹ̀ àjò ìkẹyìn tẹ̀lé yẹn ló fà á tó jẹ́ pé nínú afáà tó bu wá sí mọ̀mọ́ máa jẹ ọ̀pọ̀ ọmọ tí ìyá rẹ̀ kò jẹ́ ọ̀rọ̀ yẹn àwọn nígbà wọn fi màmá àwọn olórí pé ṣé hadith ni mọ̀rùfọ́ àn àwọn hadith ni mọ̀rùfọ́ fan odidi dánilẹ́kọ̀ọ́ lé lórí ẹni tó bá fẹ́ ta ọ̀rọ̀ pé ẹni tó bá ti kú mọ̀mọ́ ẹni tó bá ti kú kọ̀ọ̀kọ̀ yàrá pé ìrìn àjò nǹkan yìí sí ẹ̀ ó jẹ́ kí ìjọba ó ti bẹ̀rẹ̀ tó tọ́ bá mọ̀ pé àlùkìyàmà àlùkìyàmà ti tẹ̀ sí ẹ̀ lóko ó ti bẹ̀rẹ̀ ebi dẹ́bi àbáwá hànà ti sèmá rẹ̀ sọ̀rọ̀ ọ̀gbọ̀n àti wọ̀rọ̀ wọn ni kò ní lọ sí bí tí wọ́n ti ń ṣe òkú kan àdúgbò sọ pé mọ̀mọ́ ìtàkọ̀ tó bá ti yàn. àmà hàdà ẹ̀ jẹ́ tó gbọ́ sí ìtàrẹ́ yìí lápapọ̀ kọ́ ọ̀rọ̀ ìgbìyànjú eléyìí ni ọ̀rọ̀ tó pọ̀ nínú ọ̀rọ̀ àná tìmọ̀ rẹ̀ wọ́n ti lọ sọ pé àmà àdá ẹjọ́ ẹjọ́ wọn sàárẹ̀ àti àmọ̀tẹ́sẹ̀ ìdájí abáfẹ́ ilé ìrìn àjò sẹ́yìn fún kó wá ló bẹ̀rẹ̀ láti ṣe àbátìpá ojú wa ní ẹni ló fi jẹ́ pé nàṣíhà bìkúlá nàṣíhà wà àkọ́kọ́ fún àwa ní pé afọwọ́ àmì ìgbà àdìgbò mọ́kànlélá ó ń sún bọ̀ ààbọ̀ ilé ayé òun lọ fàkúnù àbúrà àtàwọn làtẹ̀kúnù àbúrà àtàwọn ẹni tàbí fásitì náà wọn lọ ẹ̀wọ̀n tó ti gbé tán tó bá yẹ kí ìyẹn bá kọ́ gbọ́ yé báyìí lórí ilé ayé tá a wà yìí à ń sún kúrò ó kọ́ ìlú tiwa ni lẹ́yìn lẹ́nu kálukú wa lẹ́yìn ọ̀pọ̀ tó bá àná tó má tá a lò ó àgbà òkú parí àbúrò ìlà àbúrò ìdílé òyìnbó àbúrò ìlà mi lọ ayé wa ń dín kù lọ alọ à ń súnmọ́ bí bẹ́ẹ̀ rẹ̀ yàtọ̀ kan yìí àti àwọn ń súnmọ́ wa láti wá dájọ́ tó kàwé náà àdúrà ẹ má jẹ ọmọ ayé tẹ̀gbọ́ àmọ́lù àgbẹ̀rẹ̀ ẹ wà ló sọ̀rọ̀ yẹn láti kúrú àbúrà àdúrà ẹ má jẹ ọmọ ayé kúrú àbúrà àdúrà tẹ̀lé pé pé tẹ́lá wo ìbára àkókò ẹ̀ tẹ̀sẹ̀ olóṣù kọ́ mọ̀lá yìí lápájá wọn ìfọ̀mọ̀ ayé tẹ́lá pé ẹ̀yẹ ọmọ ayé ìdí ayé fún tẹ̀lé wọn lè fẹ́ àfọ́ àtò sáré ìgbẹ̀lẹ̀ ní ah, ayé abẹ́kọ̀ọ́ yà àfẹ́lẹ́ náà lè á wọn mọ àrí ìdí ọba yẹn lọ tí ó lè tí ó tó pamọ́ ntí ó máa ń ròyìn náà ìbàjẹ́ kó o yàrá bẹ̀ ẹ́ láti ẹ̀kúnnú abúlé àdúgbò wọn lè má jẹ ọba ayé ọkúnnú abúlé àdúgbò ẹ jẹ ọba àgbèyà àbàjẹ́ rí pé ẹgbẹ́ jẹ́ ní pé ayé yóò ti tẹ̀ tí òfin ní ìpèsè fún fún àgbèyà àbàjẹ́ eré ojú na sí ara kọ̀kọ́ wípé ta a bá sọ pé a nípa ìrìnàjò kan yìí níta pẹ̀lú wípé kí ni ìpèsè ilẹ̀ wa fún ìrìnàjò yìí báwo la ti fẹ́ pèsè fún ìrìnàjò yìí o fi dájú pé àdúpadà lọ sùn káàrọ̀ ọ̀tàrà ẹni tí o mọ̀ pé àmọ́ rẹ̀ ti wá yá báyìí. ọ̀pọ̀lọpọ̀ a ọ̀dọ́ wọn àwọn ṣe súnà ṣe gbogbo àkàkọ àwọn àwọn yóò fẹ́ jẹ́ ká máa níbi pé a ti ní nǹkan tó pé tó kú láti padà ọlọ́run ọ̀sán káàkiri náà eléyìí ti fẹ́ na àwọn ẹ̀fẹ́ ṣe tó jẹ́ ó ṣe wáyé ohun ìbẹ̀rù kó kó máa lè kú lónìí gẹ̀ẹ́sì láti ọmọ nínú àwọn ọ̀nà tíṣẹ̀ tí mo ń gbà sẹ́yìn oríkèé yóò máa rò wípé àti fíìsì láti fà láti lu àbálùkè yàrá eléyìí ò ta ko hadithu ò bá dà o tó sọ ibẹ̀ ẹnìkẹ́ ní máa hábà àyẹ̀kọ̀lọ́ àhábàlọ́ òyìnbó a ọmọ nkárí àyẹ̀kọ̀lọ́ kárí àmọ́ òyìnbó a ẹnìkẹ́ tó bá nífẹ̀ẹ́ àti pàdé ọlọ́wọ́ subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá yóò nífẹ̀ẹ́ àti pàdé rẹ̀ ẹni tó bá kórè àti pàdé ọlọ́wọ́ subhanahu wa ta'ala ọlọ́wọ́ kórè àti pàdé rẹ̀ kẹfẹ́ jẹun gbàtà bí sọ́nà àlọ́ àlọ́ sọ́nà tó sọ́nà àwọn aṣọ àtọ́ta but kò sẹ́ni kẹ̀kẹ́ nínú wa tí kì í fẹ́ gbọ́rọ̀ kú kí ẹnu rẹ̀ máa kó má tọ́ kò sẹ́ni kẹ̀kẹ́ nínú kórè àti ẹ̀sẹ̀ ní àṣìṣe náà ọlọ́mọdé lè yára yìí aláàbí sábà àpò ọ̀rọ̀ yẹn ọlọ́mọdé sábà lè yára yìí. máa bá a mú pé sẹ́ni yìí bá jẹ́ ìṣe ó sì jẹ́ ìṣe àjọyọ̀ ló ń lọ wọ́n ti àṣìṣe bóyá ìṣẹ́ ọlọ́mọdé sọ́nà àlọ́ àlọ́ sọ́nà wọ́n ń sábà rí ìpè eléyìí tí a ń tà ń ni pé nígbà tí àsìkò òkú bá dé nígbà tí àsìkò òkú bá dé tẹ̀mí fẹ́ bọ́ lára mọ̀nà àkọ́kọ́ lẹ́kọ́ àlọ́ àkọ́kọ́ lẹ́kọ́ àlọ́ ọmọ nǹkan àkọ́kọ́ àlọ́ yìí lẹ́yìn kárí àlọ́ pọ̀fú ayẹyẹ pé àwọn ọmọ tí rí nígbà náà kò ní jẹ́ ká tó ó fẹ́ wù lọ nígbà tó ti kó àwọn ọmọ ó ti di pé a ah, níta lọ yìí kò dẹrùn oníbẹ̀ lọ. àná ṣèyíkọ́ nínú àwọn ẹgbẹ́ pípa wájú ta sọ yìí pé kí ẹ máa ló pé a ọ̀ṣà àbọ̀ ó dàbí ẹgbẹ́ mẹ́rin ọ̀pọ̀ lẹ́wọ̀ tó gbà á ti kọ́ bá sábà ti ká ló pé kápẹ́ ìdánwò yẹn wá ká lè dáṣẹ́ kó ń bẹ̀ dáṣẹ́ nílẹ̀ ìdánwò táyé ló sọ tí àlùkè yá náà ẹjẹ́ káwọ́ hadith ló ti àbáwá ìmọ̀ àlùmọ́ ìbẹ̀ṣẹ̀ láti sọ̀rọ̀ ìrìnà gbà afọ́nà bọ̀kọ́ nígbà tó àrùn tààrí wọn lè fi sọ́nà ọmọkọ́ bọ́ wà àwọn àwọn sọ́nà ó sọ fún wa yìí pé ẹ̀yìn kẹ́ni kò ní sí ẹ̀dá ọkọ̀ bá kan tọ́wọ́ tí wọ́n bí sáyé báyìí nígbà tí wọ́n ti wá bí sáyé wà kí á yẹ fi àlàwà ní ojú ẹ̀ tí wá fún ẹ wá rìn wọ́n ní kí ló tẹ̀lé kojú rìn à ní gbogbo ẹ̀ lẹ́kọ̀ọ́ sábì ṣe ìbádà fún Allah subhanahu haroma ní mọ̀tò ọ̀tìlá ìfi wá ẹ̀ lọ́dún ọlọ́run ọba ni òkè ọ̀nà tó bá ti dá mi ilé omi tí wọ́n ti bí abọ́dá ti bí yìí ilà yà ló kìyà má omi wá dọ́jà kìyà má òṣèlú ọba nígbà ha kọ̀ọ̀rọ̀ ọ̀gbọ̀dá kìyà tó mọ́tò ìjà kìyà má ṣe máa mọ́ gbogbo dáadé ẹ̀jẹ̀ ní ẹ̀rẹ́ ni o wájú wọn ti bá ìkòṣe nǹkan bí kàwé dada àkùrọ̀ ní láàárọ̀ ìgbàwé lọ́sàn-án ìgbà ìgbà lóru inú wọn ṣe ṣe ṣe ṣe ṣe tí ọjọ́ tí ó gbẹ̀gàlẹ̀ wá dé kò sí àyè ó ṣe wọn ṣe máa tó kó iṣẹ́ yẹn fún lálẹ́ ìyá mọ̀ yóò tún wò pé á ah, ó ṣe wá kéré báyìí yóò sì làkè á ṣe ah, gbogbo ẹ̀rọ ìbáyìí lọ́nà ibi báyìí yẹn ti ṣiṣẹ́ pọ̀ jẹ̀mọ́ àìjẹ́ nìkan ń bẹ nínú wa ló ṣe jẹ́ àtẹ̀sẹ̀ sallallahu alaihi wa sallam tó bá jẹ́ kó tẹ́ tó lè ṣe láti sọ̀rọ̀ kí wá lè wọ́n kọ́kọ́ wá gba ẹ̀yìn lọ́wọ́ ṣùgbọ́n tó kí làwọn onídẹ̀ẹ́mọ̀ ẹ̀fẹ̀ rúgbà abdullahi sàlùwà okùn tó gbogbo ẹ̀ tó kùrọ̀ àti ìdánwò àkàrà o àmọ́ tí gbogbo wa lámà sọ̀mọ́ wípé a ní àǹfààní sẹ́ni wa bá tó kún orí dáadáa a tó tẹ̀lé o a tó ṣe kù tá a ṣe ní sàǹfààní wípé kọ́yìn òkú tọ́lá ọgbọ́rú wà á sùn àmọ́rú àbíọ́nà bá sùn hánà tí ò ní èméjì wọn àwọn bàbá fún jọ kó lè rí àmọ́ ẹ̀ ẹgbẹ́ ìyàtọ̀ ìlànà àmì hàpọ̀ ìlòkè kò sẹ́ni kankan nínú wa ló sọ̀rọ̀ kòsì àbẹ̀jọ́ lọ́mọ kòsì wà lọ kòsì là àkúnà là àkúnà àṣẹ là wọ́n lè rí bóyá ìlú ṣe ló fà ṣe ìjàmbá wọn fi bàbá wọlé ṣe pé jẹ́ni ìlú ẹ̀rí bí ni mọ́tò àlẹ́ ẹ̀ ṣùgbọ́n tẹ bá kò sí ti tó ṣe à ah, bẹ́ẹ̀ sọ ẹni bẹ́ẹ̀ kò ju ẹsẹ̀ mẹ́fà lọ àwọn yorùbá ẹni bẹ́ẹ̀ ẹni kò ju ẹsẹ̀ mẹ́fà ẹ bá bẹ́ẹ̀ wù tó ẹsẹ̀ mẹ́fà lọ tó parọ́ ìlú pariwo ìlú ẹni tó ti dé tẹ bá fún wa wù tó mọ̀ ẹsẹ̀ ti sẹ̀ ká ìtẹ́ni sọ yìí kò pa mọ̀ bọ́ọ̀lù yẹ ntoni mi ẹyìn mi àwọn afáà ní àbàdájú mẹ́ta ló bẹ àbàdájú àwọn ọkọ náà ní ẹyìn mi yẹ kí ẹlẹ́ẹ̀kejì náà ẹyìn mi yẹ kí ẹlẹ́ẹ̀kejì náà ní hàkùn yẹ kí inú yẹ kí ni pé àmọ̀ ìgbé ìlú bẹ́ẹ̀ kí ló sẹ́ni kẹ́bá fún ní àwọn ọmọ ìyá wa kì í ṣàwárá kú ọmọ ìyá wa kan kú àbí ìyàwó wa àbí ọmọ wa àbúrò olùfẹ́ wa kan tààrí òkú á tí ó sábòrò àìlè ìyàkí omi ó dà lójú pé á ah, kí ní mọ̀fẹ́ máa rí lọ ó ti rí hàkùn ìyàkí nǹkan tí wọ́n fẹ́ lọ́wọ́ orí hàkùn ìyàkí orí mọ́lá kò mọ̀ sí pé tẹ̀sẹ̀ tí a torí àwọn mọ̀láyé kàtà nàbí sallallahu alaihi wa sallam tó sàlàyé fún wa pé àwọn jẹ́ ní kọ̀kọ́ wá tàbí fún ọmọ ọ̀dọ́gbọ́dé torí wọn nígbà náà ni ọjọ́ hakul yẹ̀kí hakul yẹ̀kí ni òde jà yẹn kí ẹni inú rẹ̀ yàtí tó sì máa ṣe tó ta ko inú yẹ̀kí tó yẹ ẹ tó mọ̀ pé àgbà kù ó ti nínú tafsir ta ṣe ní pé ẹ̀rí pé ta ṣe ń yìnbọn àwọn mùsùlùmí níbo la máa kọjú sí náà àlùkáàbá tó jẹ́ kí n lára mùsùlùmí. àmàdájú fún mùsùlùmí pé ibi tí mo dojú kọ yìí kàábà ẹ̀ mo lè yẹ pé ó rí wọ́n sọ pé kàábà látojú kọ náà àtẹ̀gbà bẹ́ẹ̀ mo kàábà látojú kọ gbogbo wa láti mọ̀ bẹ́ẹ̀ ẹ̀ka ń jẹ́ ẹ̀ṣin tó tẹ́kọ̀ọ́ tó kàtó mi ò kọjú mẹ́ta mọ̀ níbi ó mọ̀ ẹ̀ pàṣẹ sọlá rẹ̀ nígbà tó ti wá láǹfààní kó wọ plane tó wá wọ Saudi tó wá wọ kálọ̀ fífi ṣé náà náà orí ayé ìyẹ̀fì ìgbà tí láyé wọlé o wọ́n ti ti báàbù àgbàdì ìgbà gbé èrò ti kún ẹ̀jẹ̀ tó ṣe díẹ̀ díẹ̀ ó wá wò pé ah, kábà náà nìyẹn ayé ìyẹ̀fì nígbà tó bá ló wọ́n bí ìbílẹ̀ mọ́ ń fún ó di gidi dára hapun ìyẹ̀fì ìgbà wọn ló lọ sọ ayé ṣe dà ẹgbẹ́ wọn lókè bá lọ́wọ́ ló lọ bá ṣe máa dìjà jẹ́ aṣọ àdúgbò tó kò ti rí hàmù rẹ̀ so bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ nípa ikú ṣe jẹ́ jẹ́ máa ikú ìpele mẹ́ta ni àbàdájú wọn wà lórí ẹ̀rọ ṣùgbọ́n nígbà tí abájá hàmù yẹ̀ pé ilá mọ̀ pé a ti fi kíni ìdìbò rẹ̀ wọ́n á tẹ̀sílẹ̀ sàlàyé àtìbàtà bá tọ̀wọ̀ ṣùgbọ́n nínú agbára ọlọ́run bàtà bá tábàtí náà wà ní sàlàyé ẹ̀ tí ẹ bá ṣe bẹ́ẹ̀ lẹ́yìn àbákàlẹ̀ ọkọ̀ tẹ́lẹ̀ àwọn oṣù lọ́nà àwọn ìyàwó ni pé ẹ wá bá ti sàlàyé báwo ni mo ti rí ọlọ́run bá subhanahu wa ta'ala nínú àánú àti ọlá tó ṣe fún wa wípé òrọ̀rùn láti ṣe rẹ̀. àdébùwà sọ̀rọ̀ lọ́rùn àlùwà àlùwà sọ̀rọ̀ olówó sàlàyé ọ̀rọ̀ tí òkú ọ̀rọ̀ bá lè wá sàlàyé òun gba wáhìn wọ́n bá òun sọ̀rọ̀ láti sọ́mọ̀ ìgbé báyìí ló ti báyìí ló ti àrídé sàrà gbogbo gbèsè kọ̀ọ̀kan táàdé láti inú ilé wa táàdé nìkanlẹ̀ tí wọ́n ti dì wá lásán títí títí tí ó fi di fàárí ìkó fèrè jẹ̀dínà wọ fàárí ìkó fèrè sàárì tí ó fi di pé àwọn akẹ́kọ̀ọ́ iṣẹ́ ọmọ sàárà àmọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó ń bẹ̀rù pẹ̀lú iṣẹ́ ọmọ sàárà wọ sàárà ó pàràpàrà rẹ̀ lọ sí tí ọlọ́wọ́ sọ̀rọ̀ yìí fún ọ. afọwọ́ albarro ibn azim rọ̀bì ọ̀bà àwọn ọ̀dọ́ nínú àbí ibi tó dé pé àbí yìí ó fún un pọ̀ kò sí èsì tó tó tó àyè nípa ewu tó dé pé àbí yìí kò sí tó lórí rẹ̀ ebi àti bàbá àkọ́dọ̀ ọ̀pọ̀lọ́ jàálà wọ́n ti pa àkọ́dọ̀ rẹ̀. خرجنا عن جبريل النبي صلى الله عليه وسلم خرجنا مع رسول الله صلى الله عليه وسلم أجل كتب شباب عليه وسلم في الجنازة رجل من الأنصار ẹnìkan àǹsọ́rí nínú àwọn tó jẹ́ pé wọ́n gbà náà láti ìlú màdìgbà ọkùnrin yẹn ló jáde láyé bàtà wá sí ilé arákùnrin tó jáde láyé àwọn àbọ̀lẹ́ àti sọ̀rọ̀ bá wà lọ sálẹ̀ àwọn tí wọ́n ń ṣètò rẹ̀ nínú ilé ìjábọ̀ra fún sàmì ẹjá múra fún ẹjá ṣe bá wọ́n ṣe yẹn lọ́wọ́ nínú ilé òṣìṣẹ́ ọlọ́pàá bá bẹ́ẹ̀ ta pẹ̀lú àwọn sàhábà wọ́n ń retí fún gbogbo jáde òṣìṣẹ́ ọlọ́pàá bá sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àwọn ọ̀sán làm owó sàkún lọ níjẹ́ àtàbí mo sọ̀rọ̀ pé ìsàríìmù bìláàhì ní àbọ̀ àbẹ̀kọ́bẹ̀ ìsàríìmù bìláàhì ní àbọ̀ àbẹ̀kọ́bẹ̀ òṣìṣẹ́ ti yà sàárè ẹ̀wọ́ ọlọ́pàá subhanahu wa ta'ala ẹ̀wọ́ wọ́n ń retí òkú fẹ́ máa sẹ́yìn bẹ́ẹ̀ lórí máa bá yìí òkú wà nínú ilé wọ́n ń wẹ̀ fún wọn wọṣọ fún lọ́wọ́ ní àdébí sọ̀rọ̀ yẹn fáwọn sọ̀ ara ó fara wá kò sá kò sì fẹ́ sọ̀rọ̀ fún ẹ ṣọlọ́ wọn sàlàyé bí ẹ̀ ti máa ń bọ́ lára àti mùmìnì o àti kèfèrí o ó wá ṣàlàyé láti bẹ̀rẹ̀ ìsìnbá àtọ́ni sábàwò hadith yẹn wọ́n ń òkú lọ́wọ́ wọ́n ń retí fún jáde àti òun náà sọ wípé adébẹ́ kò sí láì sí nígbà míì fàdákìr ìnáfà àbí zikra ṣé àwọn ọ̀rọ̀ lórí ní àsìkò tí ìṣe tí ó bá ṣe wọ́n láǹfààní gbogbo àsìkò tí a bá ti rí àǹfààní kábàrà wa sọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tàbí ó ṣàǹfààní fún àǹfààní ṣe tí ìbá ti bá ti rí ojú bí ẹ̀ẹ́dì kan tó sọ pé lásìkò báyìí ó gbẹ̀ṣẹ̀ náà ẹgbẹ́ wọ́n retí kí wọ́n gbòkú jáde kágbé lọ síbi tí ó wọlé sí kágbé bá àwọn sọ àwọn náà wọlé ṣẹlẹ̀ ẹni tí àwọn mẹ́rin abẹ́ta náà wọ òkú lọ àwọn èèyàn àwọn ń ta ìṣèpá àti bàtẹ́ẹ̀sì káfẹ́ṣe wà sí mo sọ o bẹ̀sì mọ́mọ́ bàtẹ́ẹ̀sì pé lónìí a ti wá sí ọjọ́ kẹta ìyẹn kọ́ra sọ o but hajj àǹtọ̀ kan ló ṣẹlẹ̀ tó ti dẹ́rù àǹfààní mẹ́rin nínú àwọn àwọn aláàrẹ̀ wọn nínú àwọn àbẹ̀bẹ̀ àti ìṣẹ̀lẹ̀ tó má ti sáré kí iná tó dára ẹ̀kọ́ àtàlọ́ àpàdé ọlọ́run bá náà nìyẹn ilé ìkúsílẹ̀ yìí ló gbé ilé lọ́kọ̀ọ̀kọ̀ ọmọ ìyá tó ṣèkú wọn. àwọn arúgbó ní ìjókòó yẹn àwọn ẹ̀dá sọ̀rọ̀ òṣèlú àwọn ẹ̀sọ́ ti fẹ́ńdà àwọn ẹ̀sọ́ ti fẹ́ńdà àwọn ẹ̀sọ́ ti lókà sọ̀rọ̀ ẹ̀dùkẹ́sì jẹ́ mọ̀ hajj gbà kàmáàlì lọ́sẹ̀ ẹ̀sìn wọn lápá eléyà ìṣúná ìṣúná àtọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn ìbílú ẹ̀tún mẹ́rin ṣe tó pé yóò ṣẹ̀rí wá ní ìsọ ìpìlẹ̀ nìyẹn o but ó ṣẹ̀rí wá pé ah, ibi tí àfẹ́jì sọlá àlùhàlù ọ̀sálà tó so yẹ fún wọn sí nínú mọ́tò ìjà àfẹ́jì ìdánilẹ́kọ̀ọ́ fún wọn wọ́n retí pé ọmọ ìyá wọn wẹ̀ lọ́wọ́ kàkà láti wájú tàbá kẹ́ mọ wíwèé tàṣù tẹ̀rí ìdòbí lá ẹ̀rẹ̀ àbájá ìṣọ̀lọ̀ bàrọ̀ ìbìnà ájì ó ṣọlọ̀ wọn bẹ̀rẹ̀ sí sàlàyé àwọn alámàrí fún ẹgbẹ́ ọmọ ènìyàn tó jẹ́ mùsùlùmí tí àsìkò ẹ̀mí ẹ̀ bá tó tí ó bọ̀ ṣọlọ̀ wọn bá ní àwọn aláìkọ̀ wọn bá àwọn aláìkà yìí ni wọ́n ti rọ kọ́kọ́rọ́ àwọn èyí ó wà pẹ̀lú aṣọ́bó rẹwà pẹ̀lú lóbìnrin àkọ́dá láti kò wà tí wọ́n bá ti palẹ̀ wọ́n pa ń palẹ̀ mọ́ tó máa palẹ̀ mọ́ tẹ́ mọ́lápò mọ́tò tó wà ní. iṣẹ́ mọ́lápò mọ́tò tó kórè tí ẹ olówó kókàdé ó gbà ní. so gbogbo àwọn ọ̀dùn náà ti pé ẹ̀mí fẹ́ bọ́ yẹn àmàlẹ́kà mi wọn wà fi sílẹ̀. sọlọ́n bá yẹn bí mọ́lápò mọ́tò bí yóò ṣe máa gbẹ̀yìn òun náà ní gbẹ̀mí ìfèsì bọ̀yàtọ̀ náà ní méjì ní pé amọ̀lẹ́kà tí wọ́n wá ń pèsè tí wọ́n pèsè àtìláàtì ìdí wọn fún mọ́ọ̀tì ní tí wọ́n gbé láti lọ́dọ̀ mùsùlùmí ọ̀dọ̀ sí láyé ìkẹfẹ́ ẹnìkan iná ní gbẹ̀mí wa ẹ̀dùn gbẹ̀mí ìmẹ́kùn ní gbẹ̀mí bá kọ́ but àwọn mọ̀lẹ́kà tí wọ́n kọ́kọ́ wá yìí àwọn ni wọ́n ṣòpò yà alimọ́sí ahmed ọ̀sùnmọ́lá ọ̀sán ló mọ́ sáwọn ẹ̀rí pé alimọ́sí kò bẹ̀rẹ̀ náà wọ́n bẹ̀rẹ̀ náà kó yọ̀ bẹ̀rẹ̀ náà ẹjọ́ òdìgbà bàbá fẹ́ kú yóò sọ pé pé ajẹ́ kẹ̀kẹ́ náà bá yàtọ̀ ní pé níjọ́ tó bá níjọ́ tá kò láyé àmọ́ ẹ̀kọ́ láyé eléyìí àmọ́ yàtọ̀ nípa wípé kí làwọn màláíkà tí wọ́n fẹ́ wá pẹ̀lú mọ́lákùn bó ti kí ni wọ́n mú dání hádẹ́ tó pé yàtọ̀ nípa báwo ni wọ́n ṣe tẹ̀sí fún wa ní ló fọ́tọ́ nípa tí wọ́n máa tọ́lọ́mọ́ lọ́wọ́ tààlà tí wọ́n dá ìlàyé àwọn kàyàn tó lé 20,000 ló wà nípa àfáà yàgbọ́n fún ìṣúná tó gbogbo àwọn ẹ̀ tó wá jẹ́ kó wọ́n tako fúnfún náà wọ́n tako ẹ̀sìn náà náà báwo ni gbẹ̀yìn ni wọ́n ṣe so alifari kò bẹ́yìn náà wà bẹ́yìn náà fún yàtọ̀ ìgbà ìṣọ́nà mọ́tòlá àlùwà sọ́lá ni wọ́n àjọ ìlú mùsùlùmá pé yá ayé àtúwàtọ̀ ìjìlá ìwé ẹ̀mí tó mọ́ òun mú jáde kẹfìrí náà ayé àtúwà lẹ́pùtùlù kọ́ mìíta ìwé ẹ̀mí tó jẹ́ ẹ̀mí bú ni gbọ́dọ̀ sọ́nà tí wọ́n bá ti gbé wọ́n sọ́mà gbogbo àárò sàmà àwọn mọ̀lẹ́kà ti mẹ́lẹ́ sọ́mà ni yóò máa wọ́n kó jẹ́ pé ọ̀dọ̀ àwọn ni wọ́n gbègbà tí kèfèrí pẹ̀lú òórùn kú tí ó mọ̀ jáde níbi táwọn mọ̀lẹ́kà fi gbà á gbogbo ara sọ́mà ni yóò máa kúrò àti ìgbìnrin o àti gbòòrùn rẹ̀ á ọmọ ìṣẹ̀lẹ̀ kò sọ́mà bẹ́ẹ̀ ní fani sọ́dọ̀ làwọn tó sọ pé láti fọ́ wọn léṣe lẹ́kùn sọ́kàn fún torí pé òórùn tó ń jáde bọ̀ ní àtìbí ẹ̀mí wọn tí wọ́n gbà yìí àwọn màláìka kú ẹ̀rí pé àwọn màláìka ìdí náà màláìka mẹ́ta àwọn màláìka ọlọ́run ọba ilé alábẹ́sà sọ̀rọ̀ sọ pé wọ́n á máa mú sùtá bí mẹ́ta àbàdí yìí lọ́dọ̀ àrùn ní tó bá lè kó mọ̀nìyàn ní sùtá àwọn náà kó sùtá balẹ̀ ilé ìdẹ́gbẹ́ tẹ̀ mọ̀nà àkàlà àdìbásọ́lì ẹni bá jẹ lórí àwọn ọmọláyé náà ọlọ́run ní tó ń ṣe èèyàn ní sùtá yìí náà àwọn náà ò gbogbo tó wá jẹ́ pé òun ò dá tọmọ nìyẹn bá gbọ́ tí ti bẹ́ẹ̀ ti lé àmọ̀láyé kan lóko. so ilé pàtó yẹ pé tí wọ́n bá gbẹ̀bí iṣẹ́ oníṣẹ́ wọn lọ́rùn tí wọ́n ti yẹ kò àwọn mú mi ní ìwọ́n mú ẹ̀mí rẹ̀ ó mú lọ sí sọ́mọ̀ títí títí tí aláwọ̀ sọ kèfèrí ẹ̀mí tẹ̀ ó láàrin kí ló padà tẹ̀ sáwọn méjèèjì náà ti pé wọ́n padà jẹ́ ẹ̀sìn padà pé àlá táwọn àwọn ọmọ lẹ́yìn bàtà ti kú kí ní àjò ìyàjò pé ìyàgbó ta yé o kí ní àǹfààní fásitì tó mẹ́lá rí pé wọ́n gba ẹ̀mí wa ẹ ọmọ lọ sọ́mà eléyìí òjò wọ sọ́mà wọ́n fẹ́ fi ṣe fásitì láàrin pé ayé àti ìyàgbó tẹ̀lẹ̀ bí kí ẹ̀kẹ́ kí

òkúta pé ó kú àlàǹfààní àti kó sínú sàárẹ̀ ya yàtọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ kan síkèjì àmẹ́rin kò di ẹ̀rọ pẹ̀ na dàbí parasílà tó máa dàbí parasílà tán fàyè ìgbà yẹn náà wà ní ìwà ọmọ pé kọ́ ilé ayé táwọn ń lò lánàá àtijọ́ta fi ọlọ́run sọ pé yóò wà á mọ̀ ìgbà ah, gbogbo wọ́n sọ fún ọ tó gbé nígbà náà yóò yóò rí àwọn ọ̀fẹ́ sílẹ̀ kò sí tó ṣe pọ̀ ẹ̀ tó bá ti á dínú sàárè bẹ̀rẹ̀ ó fẹ́ ìpara sí láà jẹ́ àwọn mọ̀láka ṣọlọ́ ọba ní mọ́lákù méjì wà á bá ẹ̀mí yìí àrẹ́bí sábà rẹ̀ fún wa sallallahu alaihi wasallam ó pe àwọn mọ̀láka yẹn náà ní munkar wọ́n dàkẹ́ ọ̀rọ̀ nípa àwọn mọ̀láìkà ọlọ́run àti òkú wọn èyí tá a bá rí ẹ̀rí fún pé wọ́n ti rí ìdáàbò wọn fún abẹ́rẹ́ ní Qur'an tàbí nínú sunna á ní òkú èyí tí a bá ti rí ẹ̀rí fún a fi ìròyìn iṣẹ́ tó ń ṣe yẹn a sì pè é lápòjì wọn lápòjì sí báyìí màláìkà tó ń bẹ ní ìjáde òkè wa wọn kọ rẹ̀ fún wa sí báyìí bẹ́ẹ̀ ni tó ń bẹ̀ ní wọn kọ rẹ̀ fún wa wọn àpò ní àzàrà ìlú àpò ní so àyíká kọ̀ọ̀rọ̀ fún wa ayélujára táwọn ọmọ tẹ́lẹ̀ kọ́mọ̀ sí mọ́lá fún mi lẹ́yìn iṣẹ́ tó ń ṣe yẹn àbẹ̀rẹ̀ rẹ̀ pápá lórí ọlọ́mọ subhanahu wa ta'ala ó fi ó ṣe ìdọ́fà sára yìí pé mọ́lẹ́kùn mọ́wùdì ó pè bẹ́ẹ̀ gbàgbà áwù fàyín àwọn mọ́lẹ́kà nìyí wọn abáyà nínú sàárè bíṣọ́ ọlọ́mọ sallallahu alaihi wa ìdí àwọn kọ̀ọ̀kan máa ṣiṣẹ́ lórí ẹ̀ náà ni ibi tí àwọn àbíyáwá rọ́ṣọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ dáwà ó náà níbi tàwọ́fẹ́ alìrọ̀dọ̀lọ́ pọ̀ṣẹ́ níbi tàwọ́ ibẹ̀ náà ni àwọn mọ̀làkáàdì yóò ti bẹ̀rẹ̀ ìbéèrè tẹ́lẹ̀ bí lọ sọlọ́pàá sọlọ́pàá náà ní alẹ́ ìsúnmọ́ mọ́ àtúnmí ìdọ̀tọ̀ tààlà tó bá kọ́ rẹ̀ ó ní àwọn mọ̀làkáàdì tó máa dé lọ́wọ́ tó máa bí lórí ìbéèrè wọn fẹ́ sọ tàbí pé má rọ̀ fún adọ́nà ọ̀bà rẹ̀ tàdà kílómẹ́ sọ nípa arákùnrin Muhammad ibn Abdullah rẹ́lẹ́ mùmìnì ọlọ́mọ subhanahu wa ta'ala yóò jẹ́ kó lè rí ìdáhùn yẹn dáhùn ẹ̀rí pé sọ́sọ́ ìbúra lọ́wọ́ yìí kábi tó kọ́ wọlé nínú àmàlú bẹ́ẹ̀ tó kọ́ wọlé nínú àtàrí fìlàyà dúnìá eléyìí kejì ní lẹ́nu àwọn ọmọ òkú ọ̀rọ̀ pé ẹgbẹ́jà òkú sábà bẹ́ẹ̀ lè gbé màlọ́bù àti sọ fún wọn pé lọ́bì ọ̀lọ́ nípa kọ́ òkú ní létí sáré mi. káàkiri káàkiri ìgbà pé ẹsọ yìí ń bẹ́ẹ̀ sọ gbà pa kó gbà bàtà tí ọjọ́ ní ẹ̀mọ̀ kọ níbi fẹ́ rí rírì wọn gẹ́gbà ẹ̀rọ tó lọ́wọ́ àyà àti dúníà wọ́n fi àwọn mìíní gidi wọ́n kì í ṣe pé wọ́n practice ẹ̀bí àtẹ́tẹ́ bá bí wọ́n máa bí bí kà á ara o ọba ní òun mú wọn dúró láti lè ṣe torí bí àwọn ọmọdé wọn náà ṣe dúró délé láyé fún sọ ni o eléyìí ó jẹ́ káwọn ọmọ wípé màlàká wà á gba ẹni tó bá wọ sàárè wọ́n fi lè àwọn ìbéèrè tó bá jẹ́ ní ọlọ́pàá subhanahu wa ta'ala tó jẹ́ mùsùlùmí dáadáa yóò rí àwọn ìbéèrè yìí dá tó bá jẹ́ rí kò ní rí àwọn ìbéèrè yìí ní wàhálà oṣù bẹ̀rẹ̀ tó bá jẹ́ ní ọlọ́pàá ní bẹ́ẹ̀ ni ìgbádùn rẹ̀ ni ó ló fi ìmọ̀ ń sunkún wájú gbọ́rọ̀ nípa ọ̀rọ̀ nípa kú àti kàlẹ́ Usman bin Affan ìlú fẹsẹ̀ múlẹ̀ pé ń sun ẹkún yẹn àwọn ẹ̀ka máa ń gbé ọ̀rọ̀ yẹn fún sọ̀hábì mi Usman bin Affan mú ń sun ẹkún pé tán pé ó mọ̀ wípé lórí innal qabra ó ti tẹ̀rí sàrí tẹ̀rí yẹn awwal manazil al-akhirah ibùdé jẹ́ àkọ́kọ́ fóònù àti táǹkọ̀ yẹn sọ ẹ tó àjẹ́ ìpè tó ń bẹ lẹ́yìn rẹ̀ àmọ̀kádà àìsàn ìtò ń bẹ lẹ́yìn sáré rẹ̀ yóò mọ̀ járọ̀ nù amẹ́tọ́ ẹ̀kọ́ nínú sáré yìí gẹ́gẹ́ ní wàhálà tẹ́kọ́ ti bá ìtò ń bẹ lẹ́yìn ìtò ń bẹ lẹ́yìn ẹ̀fà tiẹ̀ ojoojú ẹ̀ ló jẹ́ ìpè àdébí sallallahu alaihi wa sallam nítorí fi bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ọ̀sán abẹ́rẹ́ àti ìbára ọ̀sán àyè lóbi ìsàìlú lóbi lá nínú àbẹ̀ àbẹ̀ kọlù torí pé ibi nínú hadith iná bákan náà rí ẹ̀rí wípé ìyá ń bẹ nínú sàárè àdùnnàmọ́ mi ìgbádùn sí ń bẹ nínú sàárè ìgbádùn bẹ nínú sàárè àyèmáyé ẹ̀rí ìlú wà wípé ìyá ń bẹ nínú sàárè ẹ̀wọ́ hadith Abdullah ibn Abbas radiyallahu anhu wa abdahuma sahihayn pé àlejò bá rọrọ bí kọ́bọ̀rọ̀ yìí àlejò kọ́ lẹ́lẹ́gbẹ̀ẹ́ sàárè méjì kẹ́ ńgbà tó wá kọjá wá wù àwọn sàárè wá ní ah ìnáwó báyìí láyé àkùnà àwọn olè ń jì àrọ́ báyìí àmọ́ èyí ti bẹ nínú sàárè yìí wọ́n jìyà lọ́wọ́ so ìyà ń bẹ nínú sàárè àfi kọ̀tà nìkan ìgbádùn náà dẹ̀ ń bẹ nínú sàárè tó kúbà ṣètà lọ́sùn àwọn ọ̀dà àná àwọn sọ wọn kínú kínú fún àwọn ilé òṣèlú ọba ní àmà àbò mọ̀ṣẹ́ nígbà náà wọ́n ṣe yìí tó bá sọ láyà tẹ̀tẹ̀ kò sí nǹkan tó kàn wọ́n pé mọ̀nà àtàlọ́gọ́ ọ̀rí fẹ́rẹ̀ tẹ̀tẹ̀ kò kán àbóhùn fẹ́ ṣe gbọ́bùkátà ara òun wà ní àyè tí àwọn èèyàn ti ní máa rí òun nígbà tó ní láyà tó ń gbà kèé fara balẹ̀ ṣe mọ́ra níbi níbi tó bá tọ́ àbúrò bá ṣe gbẹ̀tẹ̀ kèé fara balẹ̀ tún ara ṣe méjì ní bá ṣe pẹ̀lú gbígbọ́ bùkátà ara eléyìí ló fàdúrà lè jìyà nínú sàárè bákan náà eléyìí yẹ́n ṣe bí nàmíra eléyìí òfófó lòun tó bá lọ tó bá mọ̀ òfófó ni yóò gbé ọ̀rọ̀ táyé gbé fúnkẹ́ rẹ̀ yóò ṣe báyìí ṣe báyìí in tó fata àwọn méjì ti ń jìyà yìí sáré ìtàlẹ́múnà àdéhùn yìí pé òfìṣẹ́ ọlọ́mọ sallallahu alaihi wa sallam ó ṣe ìbáṣe fi ìyá ní sáré fún àwọn méjèèjì kó tó wà nígbà Nabi sallallahu alaihi wa sallam ó padà wà á sọ wípé tán kí wọ́n lọ rí mú igi wá ọjà méjì tútù rẹ̀ àwọn eléyìí tẹ́ bá tẹ́ fi síbẹ̀ ọlọ́run bá sọfún àlọ́ta yóò fi gbé ìyá ibi ẹ fún wọn tí ò bá di ìgbẹ́ àwọn kan nínú àwọn yẹn wọ́n bá tó sọ léèdì súnà tí wọ́n máa ṣe tó bá ti fi òkúta mọ́mú náà máa lọ já ìdí méjì lónìí ẹja fi sórí sáré àbí kó já ìdí kó fi sórí sáré rárá o eléyìí kì ṣe súnà tí a máa ṣe Ànábì sallallahu alaihi wasallam ẹni òkú tí wọ́n dẹ̀ sí láyà lẹ́bi sara ó pọ̀ ọ̀pọ̀ àgbọ̀ kó tó padà ṣe kíni o padà ṣe irú káwọn. mẹ́rin náà wọn sọ hábà lọ́la yìí àwọn náà ò ṣe nǹkan yìí pé àmì rọ̀ṣúgà máa já sí a máa ṣe fún yọ ìdàbí náà àwọn bídà òtún máa ń ṣẹlẹ̀ àwọn ọ̀gbọ̀nà yìí oní àná ilé àyè bá fi tí wọ́n bá jí òkú dìde wọ́n mọ̀ bí ọ̀pọ̀lọpọ̀ kọlọ́wẹ̀ ọ̀pọ̀ kọlọ́wẹ̀ ó sì lògbé sáyé rẹ̀ tó bá jẹ́ pé ẹni rẹ̀ àti ibi gbó ti páàsì tọ̀ wọ́n fi ààyè rẹ̀ tó fẹ́ dé sínú àlùjẹ́nà wọ́n fi hàn án bọ́kú lílọ́ tí wọ́n rọ́bì ákùn sáà rọ́bì ákùn sáà tó bá fi ibi tó fẹ́ dé hàn pé wọ́n bẹ̀ yẹn o mọ́kà àdúrà ní ààyè tó dé sínú àlùjẹ́nà nìyẹn nílò ọlọ́run sáfi àyè tó fẹ́ dé sí ìhànú lẹ́gbẹ̀ẹ́ wo bí tó ń lọ nìyẹn yóò mọ̀ pọ̀ rọ́bì látàkùn sá rọ́bì látàkùn sá ọlọ́mọ jẹ́ káyé parẹ́ ah ìfẹ́ délé o sọlọ́mọ náà lè mọ̀ pàdé akẹ́kọ̀ọ́ kọ́lọ́bì àkìm sá àwọn kọ́lọ́bì látàkùn sá ẹgbẹ́ jẹ́ mọ́ sọ́rọ̀ nígbà iṣẹ́ kí á ìní yóò mọ ẹ̀fọ́ àpò ẹgbẹ́ ilé ìmùsùlùmí ni ó nígbàgbọ́ kan nínú ọkàn tó sọ fún ẹgbẹ́ ọjọ́ kan mẹ́tọ́ wọn padà lọ subhanahu wa ta'ala bí sáré oṣù wa máa wà ní iye ìgbàtà wà ló tó sáré Allahu a'lam ìgbà tó kálukú ó lò mẹ́ ọlọ́run kan ló mọ̀ ṣùgbọ́n kálukú ó wà nínú sáré tí ó fi di àsìkò Allah subhanahu wa ta'ala tí ó ṣe bẹ́ẹ̀ pé òfẹ́ ju àjò lórí dẹ́gbẹ́ àwọn sọ̀rọ̀ àbámọ́ sùkún ayé tá a mọ̀

wàhálà tó lè dé bá pé á ah, ibi táwọn lọ́yọ́ kò jẹ́ báyìí láti tí ó fi di àsìkò tí Allah subhanahu wa ta'ala ara fẹ́ gbé wa ìrìnàjò ìbẹ̀rẹ̀ àti kú àti wà nínú sàárè ẹni tó fẹ́ tọ́lọ̀ kó kàwá nínú wọn ó ti ń jẹ ìgbádùn lọ ẹni tó fẹ́ jìyà ó ti ń jẹ lọ ní pẹ́pẹ́pẹ́ gbé gbogbo kó máa rí níwọ̀nba tó wá jẹ́ àti ìjọ Allah subhanahu wa ta'ala tó ń bẹ̀ nínú ma rẹ̀ tẹ́lẹ̀ kò bá mọ̀ mẹ́ tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tó wá ti tọ́ yàmùlẹ̀ wá fẹ́ pa ayé àwọn èèyàn kú groups community kan parun ẹ̀yẹ̀ yóò nẹ́sì ní àsìkò tọ́lọ̀ ọba tó wá pé tọ́ àlìkẹ́ àwọn afá ní kí ìtàjọ́ ọ̀pọ̀ ṣẹlẹ̀ òun náà ní àlìbáà أما قبل البعث النفخ في الصور gbogbo ẹgbẹ́ tó wà nínú sàárẹ̀ yìí afẹ́ gbé wọn dìde àwọn tó ṣẹ́kù láyé yìí afẹ́ká wo wọ́n máa tẹ́tẹ́ ẹ̀kọ́ tó mọ díẹ̀ ní ló ń tẹ̀lé náà afẹ́ àwọn ẹ̀gbẹ́ afẹ́ká lè dá mọ̀wọ́ dé Allah subhanahu wa ta'ala yóò ti kọ́kọ́ fi àwọn àmì táǹpé ní àlànà ọ̀dùsà odidi ọ̀rọ̀ nìyẹn lódìdí yóò jẹ́ kó fi àwọn àmì onírẹ̀rẹ̀rẹ̀ tí kò jọra kúburọ̀ rẹ̀ kíkíkí àwọn níláńlá rẹ̀ àwọn kékèké bẹ̀ yóò jẹ́ kó fi àwọn àmì yẹn hàn wípé ń a yìí nígbà tí gbogbo alámọ̀sá àyíká parí tó lẹ́yìn ìkànnì náà màláyé kàtọ́lẹ́ ilé olóòrì púpọ̀ oní ìsọ̀bí jẹ́ ẹgbẹ́ tó nínú àdúrà lọ́sọ̀ aláhùnmá bàbá Ibrahim wà ní ìkàáyé wọ ìsọ̀bí àwọn pàtàkì nínú àwọn màláyé kàtọ́ ní àpọ̀ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala oní ìsọ̀bí jẹ́ ìsọ̀bí yìí oní mọ́lákù jẹ́ lọ́dọ̀ ọba àlùmọ́wá kan ti sọ oní ọlọ́dọ̀ ọba fi sí ọ̀fà èrè ẹgbẹ́ àwọn àjọ orí ni ọlọ́run bá sọ àwọn ọ̀tá lọ́sọ pé iṣẹ́ tí wọ́n ó ṣe onílà àgbẹ̀fọ́ ti sọ oní àmì kọ́ ọmọ fèrè wípé àsìkò àti àmọ́ tó kọ́ ọmọ fèrè wípé àsìkò gbèjìlé tó àwọn onímọ̀ kọ́ lọ́kọ́ bá lè lọ́wọ́ sí wọn wọ́n àti sọ́nà náà àlùwà àlùwà sẹ́lá níbi tí àmì fẹ́ ká àsìkò ìdé ó ń tọ́ wọn sáwọn àti àbáyé tó ni màá ti fẹ́ lògbé sí ayé yòdò yìí tó jẹ́ yí pé wọ̀sán ìbùlùkọ́rù ẹni tí wọ́n gbé fèrè fún pé kó fún ẹ́ ṣọ́lọ́mọ bá ní kò gbé ojú rẹ̀ kò gbé kúrò nílẹ̀ báyìí lẹ́ni tó ń mú òkè tí ń re ó ti di ẹnu ẹ̀ síbi bèrè yẹn ń re tí àtúntò ọlọ́mọba sọ fún ọba bí ó fún ẹ́ ẹgbẹ́ tó ọlọ́mọba ti dá o ó ti gbé fèrè yẹn dẹ́nu ó wá ń wò pé àìgbà ó lè jẹ́ kó ní wọ́n sọ ó lè jẹ́ kó báyìí kò fẹ́ mí sí dápọ̀ ẹ̀. àyẹ́ pé ẹni tó gbàgbọ́ máa ń yára lọ́mọbìnrin yóò wá ń tẹ̀sà ìgbó ti gbogbo ẹ̀ láti márùn àkójú òtún lè tètè yé wa ẹni tó ẹni tó bá ẹni tó bá àwọn ọmọ kéékèèké lọ́wọ́ máa ń ṣe àwọn ọmọ tó máa ń ṣe láwọn ilé ìwé káàkiri àwọn lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹni alẹ́ tó kò kiri tó máa ń ṣe láì sáà ń pèsè ẹ̀sìn tí mo lọ́mọ wò ní máa yóò máa wò kí wọ́n wo pé ó gbọ́ bóyá ẹ̀rú ìsìlẹ̀ máa fọ́ àbí ẹni náà wọ́n fi sọ yóò máa wò onílẹ̀ ẹni pé pépà tẹ pété kíni ẹ bá tẹ̀lé ẹni mọ́ ó ní ẹni náà tí ó kọ́ bà kó tó lé ewu ẹni tó ń retí ẹ̀ léde kò ju ẹni tó gbọ́ láti tẹ́kọ̀ ń wọ ẹni pé wọ́n ti pè é tó dé sí ẹ̀yẹ́ ti mú òye so pẹ́lẹ́kù ìfọ̀fín ó ti ó ti gẹ́lú ti bèrè ó ń retí ẹ̀sán ní owó òkè ó ń wípé kí ta'ala pàṣẹ àdàpọ̀ pé kó wọn bá mọ̀ afọ wọn lẹ́kùn bá ń sọ yìí ní ni yóò mọ̀ pé apákọ̀sọ yìí bẹ̀rẹ̀ méjì àwọn tó sọ pé ni wọ́n ní alákọ̀ọ́kọ́ ní adé àdìlẹ́kùn sọ gbogbo ẹni tí ń bẹ lórí ayé sọ́kò òdìbò láwọn tó bá fẹ́ fúlàyé sí òsì ìbọn tó sáré wọ́n sọ́kò ìwà wọn ní ìlú wà láwọn ilé ilé wọ́n máa fún. bẹ́ẹ̀ náà wọ́n yóò tún fọ nẹ́pà lé láwọn tó sọ fún mẹ́ta wọ́n tó wá tó wá sọ fèrè ẹ̀rẹ́ lè rí yọ́ọ̀ máa túmọ̀ sí wípé àwọn tí mẹ́nu sàárè náà ó ti lè nígbò yá ọmọ sí láti àwọn àwọn ọ̀pẹ sọ wípé méjì náà ni èèmọ bá kọ lẹ́ẹ̀kẹ́ òní òmù sọ́ọ̀mù wà òní òmù kú wa lẹ́yìn náà yọ ọkọ̀ ti àlùbáàbù ti dìde pé ẹ̀dínlẹ́ ẹ̀sọ́dọ̀ bá lọ́sùn àwọn àmúhìm mọ́nàkù ìsọ̀kì ìdílé ọkọ̀ tó ṣé wọn yá mọ̀ yìí pé fèrè ẹ̀mí tó fẹ́ fọ́ yìí ẹ̀mí sọ́ọ̀lá àbí sàkóyọ̀ àbí sàkóyọ̀ arba'un ìtò bẹ̀rẹ̀ àárín ìkíní àti èkìtì ó fa níbi ìpèrè yìí wọ́n ní ogójì fọ́tì àwọn tó àwọn ìwọ̀n bí àbúrò rẹ̀ rẹ̀ lè wípé arba'un yawman arba'un shahran arba'un sana qala abaytu ẹ̀mùrọ̀rọ̀ ó ní ìgbésí pé láàrin ìbẹ̀rẹ̀ kìí sí kejì ní wọ́n fọ̀ yìí ó ní o forty ní ṣé forty days ní àbí forty months àbí forty years àbúrò àyẹ̀wò àbáyé mo kọ̀ láti sọ ìtumọ̀ kan àbáyé mo kọ̀ láti gbèrè lọ́wọ́ àtẹ́lẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àrùn ọ̀sán èwo ni ká sọ alimọ́ta tó tó dọ̀rọ̀ ọ̀lọ́ọ̀tà àná ó nígbà tí a ó ní ọ̀rọ̀ tó sọ ibi àbẹ́yẹ̀sì ìtìmáàlì méjì alùpàá yìí pé ó kọ̀ láti ìgbè lọ́wọ́ àdàbí sọ̀rọ̀ àlọ́ àlọ́ sọ́lá pé ó sọ pé ogójì ọ̀yẹ́ pé ogójì ọjọ́ ẹgbẹ́ ogójì oṣù ẹgbẹ́ ogójì ọdún ìfẹ́ bèrè lọ́wọ́ àdàbí pé ọwọ́ pé ìbẹ̀rù pé wọ́n bọ̀ fèrè yìí bù láti rí bẹ́ẹ̀ ó ti mú kòkòrò lẹ́lẹ́ ó sì tùbẹ́rẹ́ lẹ́yìn tó kásọ̀ yìí pé ó béèrè mo kọ̀ láti sàlàyé ẹ̀ wọ́n ní wàsáà ní azhar ká sì sọ yìí pé ó mọ ọjọ́ yìí kò fẹ́ sọ fáwọn tí wọ́n pè lọ́wọ́ ẹ̀ wọ́n ní ẹ̀ló túmọ̀ túmọ̀ jù nítorí rẹ̀ tó gbé òwò ń jẹ́ àwọn èèyàn yẹn nǹkan bí wọn sí ní tó sọ tó jẹ́ pàtàkì jẹjẹ kò tó ọ̀rọ̀ pé ẹ̀sìn tí wọ́n ti lè ṣe àtìmọ́tìlẹ̀ àtìmọ́tìlẹ̀ ló wá ló mú mú lẹ́yìn wọn pé wọ́n mọ̀ pẹ̀lú ẹ̀mú jẹ́ kò ṣe tí wọn kò wọ́n bẹ̀ ẹ̀rí tó lóye kàdá kàdá tó sọ̀rọ̀ láàrọ̀ sọ̀rọ̀ àbá wa ni oníta àti àbẹ̀rọ̀ sọ̀rọ̀ láàrọ̀ sọ̀rọ̀ láàrọ̀ sọ̀rọ̀ sallallahu alaihi wa sallam síbẹ̀ ní ṣe àfihàn tó máa ń sàkó yára fún ọmọ mẹ́ta sáà ìwò fi ṣọ́nà wọn láti mọ̀sán ìbò sílẹ̀ níjẹ́ òun ni ọlọ́run wó pààyẹ àríbi ní sallallahu alaihi wa sallam kí ni kèsì rẹ̀ lẹ̀ ọ̀dọ́ ẹ̀ gbogbo ọkọ̀ ọmọ ẹ̀kọ́ làkọ̀ ọmọ ẹ̀dẹ́ ìjọba sì yára tó sì ẹ̀kọ́ kí ni àǹfààní tó fẹ́ jẹ́ kó ọmọ ẹ̀dẹ́ ìjọba ẹ̀ pé iṣẹ́ àwọn olùkọ́ so bí sọ́nà bàtàlá àlọ́ àlọ́ sẹ́lẹ̀mà ó fi yẹn lẹ́ fún afọ́wà tó tóbi ó ní ajẹ́ pé àkóyá náà ń mọ ìdáhùn rẹ̀ ṣùgbọ́n ó rí bí ìkólégà àwọn tó ń bá pọ̀ nígbà náà kò pọ̀ tó ìrùdà wọn lọ wọn lọ àná àbàrún ọ̀dàlù àbàrún ọ̀dàlù ogójì ọdún ni yóò mọ̀ bẹ́lẹ̀ àárín lẹ́fà méjì wọ́n fọ́ pẹ̀lú àwọn tó ń bẹ sọ́ọ̀kù dé bá wọn wàlúmọ́wò ìbẹ̀rù dé bá wọn wọ́n ti kú wọ́n tún fèrè mí pé ẹ́dídé àti àpàdúgbò láàrin méjèèjì wọ́n ní forty years wọ́n wà láàrin kí wọ́n ní gbèsè láàrin forty years yẹn àdéhùn kí á títí Allah subhanahu wa ta'ala láàrin forty years yìí kò sí nǹkan tí wọ́n máa ṣẹlẹ̀ ní pé Allah subhanahu wa ta'ala yóò máa wà ní nígbà tí owó èèyàn ti kú àwọn tá àwọn tó ti kú tẹ́lẹ̀ kọ́lọ̀ jẹ́ káwọn àti ẹjọ́ ìdíkú kó tó dúpẹ́ tí wọ́n fẹ́ fẹ́ni káwọn ìlú láti àbúrò mọ̀tà ìlà ara sọ̀rọ̀ nìkan. ولا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله كما صلى الله عليه وسلم قلنا القيامة قل الدين كيف بريطان صلي قل الشهادة قل الدين àwọn ẹ̀dá ọlọ́run tó burú jù ọlọ́mọ bá hàn sí ìjẹun sọ yìí pé ìjọ òfin níbẹ̀ ni pé kó tó di àsìkò pàṣípààyè àdìdàdàkà látàdà lọ́pàá ìmọ̀ ìrọ̀ mẹ́tì aláàbímọ̀ ìlú àwọn èèyàn kan wọ́n ní wà lórí wọ́n kò ní sí àsìkò kan lórí ayé àbíkó jẹ́ pé àyà àwọn ikọ̀ èèyàn kan tẹ́gbẹ́ orí òdodo ni wọ́n máa wà ẹnì kó ní kó ní bá aṣọ wà ní ìgbòho ní àkókò orí òdodo ni ọlọ́pà tó bá lọ sọ fún wọn kò na sí àsìkò kan kó níbi àwọn èèyàn kan lè o kó jẹ́ pé orí dáadáa fún náà fún wọn. wọn kò wá wọn àwọn ìgbà wọn ló ẹ ní wọn ẹ wọn ẹ ní ní ìtumọ̀ lára wọn orí ìṣòro yẹn ni wọ́n ti wà tó fi di pé tó bá ti kú sàá tí àdìsí àbòwò wà á lọ tó Allah subhanahu wa ta'ala ọ̀yọ́sùn Allah subhanahu wa ta'ala lè yí hàn ọlọ́run bá sọ afẹ́fẹ́ kan afẹ́fẹ́ kan ẹnì kẹ́kẹ́ tí àwọn náà sọ ìlú tẹ́lẹ̀ sùn dáadáa kò ní fi afẹ́fẹ́ yìí ní mú ìlà ọ̀dàbọ̀ àtúkọ́jẹ́ pé yóò gbẹ̀ táwọn bá ti wá kú nígbà náà àwọn tó sẹ́kù bá ti kéde òun ṣìrọ́rọ̀ mọ́nà àwọn ìdá tó burú jù ọmọ ṣe bídá ọmọ ṣe kúfò ìfẹ́ ní olóòmọ̀ ṣe ló máa jẹ dára tá máa jẹ tá àwọn ẹlòmù tó ò sí àwọn ìlà ajá ìjọba gbọ́dọ̀ ìlà fún àwọn àṣẹ. ìdá láàrin àbáwọn kẹsàrà ogójì ọjọ́ ọdún tó fẹ́ wà láàrin lẹ́fọ̀tò òwúlá wà lẹ́fọ̀tò sàárẹ́yà wọ́n yà náà sùn àti gbogbo ẹjọ́ sẹ́kùn ńlẹ̀ ẹ̀ṣẹ́ pé wọ́n gbà lẹ́kùn àti àjọ pa ọ́ àti gbogbo ẹjọ́ tó bì fọ́ látòlí adam àti sàlá gbogbo ẹjọ́ Allah subhanahu wa ta'ala wọ́n ní àmà bẹ̀rẹ̀ wípé ẹ̀jẹ̀ jàpàrú wà ẹ̀jẹ̀ jàpàrú fọ́ọ̀tì ẹ̀jẹ̀ tó bì gbogbo ẹjọ́ kódà nígbà àwọn padà sọ wípé kó tó di pé Allah subhanahu wa ta'ala yóò sọ ní àtọ̀ yìí nígbà tí gbogbo ẹ̀ láti kú pátá ọlọ́wọ́ akọ̀mọ́lákùn mọ́ọ̀tù ní gbé mọ́lákùn mọ́ọ̀tù ta ló nínú ayé àdìsánà tó sọ pé yàrá mi ọlọ́wọ́ bá dùn kò sẹ́kù ẹni gẹ́gẹ́ mọ́ tó sì wọ̀ sùkárẹ́ àti òun ìyẹn mọ́lákùn mọ́ọ̀tù wà jìbìrì wà ní gbogbo sọ́nà àtìlẹ̀ àwọn tó sẹ́kù lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn wọn gbọ́dọ̀ wá ó sẹ́kù òwúrẹ́ ó sẹ́kù jìbìlì ó sẹ́kù bìtàlì ó sẹ́kù sọ̀fìn àti àwọn mọ̀lẹ́kà tí ó yẹ kó fi wọ́n dọ́là nípa àwọn wọn bí àrùsọ̀ ìbàdí. ìyẹn la bá tọ́ sí pé ilà àwọn ọ̀dọ́kọ̀ọ́bí tó pàtó yìí kọ̀ọ̀bí ọlọ́run bá ní kó gbẹ tó wà ní tó màgbà abẹ́ ní tó lòun gba àwọn tó lòun bá fẹ́ àwọn tó lòun bá fẹ́ àdúgbò àwọn ọmọ àwọn ẹ̀sọ́ yìí kí àwọn ilé ìsìláàmù kọ̀ lára àwọn ọmọ pé àwọn ọmọ àmọ́ ìfọ̀sọ̀ pé musa sí ṣùgbọ́n ọ̀rọ̀ tó dáa jù náà ní wípé Allah subhanahu wa ta'ala kò sàmúnà àwọn kò dá mọ́ alẹ́bí ló sì ti kiri kò dá mọ́ fún wa lọ́dún jẹ́ pé àdìmọ́ tuntun tẹ́sán ọ̀rọ̀ lọ́jà ara nígbà tí wọ́n fẹ́ fèsì fún àwọn ọlọ́sọ̀ bí àtẹ́jú wa musa sí wọn ni kí lè rí ẹsọ pé àdúgbò amúta ni ẹni tí ọlọ́run bá ní yóò ṣẹ́kù tí sọ́kù ò ní dé bò wọn nítorí pé àdìsí táwọn ẹrí bẹ́ẹ̀ ní sọ́lá sọ yìí pé nígbà tí wọ́n bá pa náà fọ́kátò sáníyà tí wọ́n bá fọ́ fèrè ẹlẹ́ẹ̀kejì pé èdè bá á ibi ká dìde jọlọ bá ní bá á dì èmi yẹn náà ọkọ tí ó dìde ṣùgbọ́n èèpẹ̀ tí màá rí ni pé tí bá dé ibi kọ́ ìbùràwù ìkẹ́yìn fayida wọ́n àbí musa àbí sara ẹ̀mìrì ń bá bá ànábì wa musa ń bẹ̀ fàlà àdìrí ìwà mà àkàrà mi mà sọ bóyá wà ní àwọn tí tọ́pù gbé lákọ̀ọ́kọ́ ni àbí mi mà sàfù nà lọ́wọ́ àbúrò jẹ́ni àbó wà ní tọ́lọ̀ ọba yọ̀ ọ́lẹ̀ ń tún àwọn àwọn ilé ìsọfúnjẹ́ àwọn tó náà ní musa ni mo mi ò dẹ́bi àrùnmọ̀lá wọ́n láti tún wọn sí ní pé ẹ bá gbọ́dọ̀ bíjà àfa ọ̀rọ̀ ọ̀nà méjì oníbìdí àdúgbò ẹ̀ ní wa ó dẹ́gbẹ́ ìṣòwò wa ó mọ̀ kò sí wà lára rẹ̀ ìgbà mi lórí bídà ni fún ẹ̀rí tó kọ̀ nínú wa bọ̀ kó jẹ́ pé ẹ̀rí ẹ̀rí kọ́ ni fún bá lè fún jẹ tààrí mọ́mí tẹ̀yà mọ́lá wọ́n ní adìrẹ̀ kàrí sọ̀hí adìrẹ̀ fún àdìsí lọ́nà àgbẹ̀ bá lè fún jẹ tààrí ẹ̀rí lè ń lérí adìsí tó fà là áàdì ó ní òun ò mọ̀ tó mọ̀ àwọn sọ pé mi ìmọ̀ bóyá àbí mò ń sá sí mo báyìí bí ó wà nínú ẹni tí sọ́ọ̀kù dé bá ní àdúgbò sí mẹ́ olóhùn mọ̀ so ìwọ ló mọ̀ pé ìwọ wá mọ̀ ju ànábì lọ àgbà ànábì lọ sí sọlọ́lá àlọ́ àlọ́ àlùmọ́yìn ló bẹ sàlámù àwọn yẹn ó pọ̀ pọ̀ àlùmọ́yìn tó máa sọ̀rọ̀ àti Allah subhanahu wa ta'ala wọ́n ní àtúntò tán wọ́n kí báyìí wọ́n tọrọ àṣẹ lọ́kàn wọn tó bá aṣọ láyé lọ́kàn máa lọ́kàn alóṣèlú ẹ̀bùn ní okò owó kó àbá sọ̀rọ̀ ìwọ náà bá bù. ní àrùbá àwọn náà sáńdà yìí lẹ́yìn ní sọ́kà àwọn ọmọlá sọ̀rọ̀ lẹ́yìn tí sọ̀rọ̀ ti fọ́n lẹ́kọ̀ọ́ tó wú láàbẹ̀ àṣọ táwọn yòókù ọ̀hún àmàlú ogun yẹn ọ̀wá sọ̀rọ̀ fún àbáwọn ìtànà ẹ̀yọ́ àwọn sọ ipé ẹ̀yẹ́ jàbàrún fún ìmìtàkàbìrún ní mọ̀lẹ́mọ̀lẹ́kùn yára ẹ̀yẹ́ mọ̀lẹ́kùn out ìwé àná ní wọn kọ́ sọ pé ayé lè kọ́lọ́kọ́ náà níbo ni àwọn ẹni ńlá ńlá ayé káwọn dàbá yìí níbo ni wọ́n sọ pé ayé lè jàpá àwọn wọ́n ayé lè mọ̀tàkà fún àwọn tó ẹgbẹ́ gbà wípé àwọn làwọn lo ipò táwọn wáyé ìtàwọn bá ti fọ́n mẹ́rin báyìí náà àdóso fẹ́sọ̀ fún ìjọba àwọn òṣèré ọ̀dà olóòótọ́ fọ́dẹ̀ sọ bẹ́ẹ̀ jẹ́ alágbára wọn lónìí kò ní rí ẹ̀rí kankan fún àrùbá owó náà sánà rẹ̀ tó mọ̀ sọ pé lè láyé wà àhìbò lára ayé nípa ní gbólùkù yẹn ìlànà ìwà rẹ̀ kọ̀ ta ló fẹ́ jẹ́ tó ti gbòó náà nípò kan ló ń lò láyé tó jẹ́ gbogbo òkú tó yẹn bá wà láyé kí yẹn ṣe sùúrù ipò tó wà yẹn ó padà fi kù yẹn lẹ̀ كم رجال علت شرافتها كم رجال علت شرافتها رجال فزالوا والجبال جبال رجال فزالوا والجبال جبال رجال فزالوا والجبال جبال. so kò sí kò sí ẹ̀sìn kò ayé ló ti ń pa wọ́n bèrè pé ìwọ́dà oníjáde ìwẹ́ onílé gbé nígbà tí gbólé ìwà aṣẹ́rẹ̀ tí àrùbà ó nẹ̀ta nà wá pé Allahu akbar fàyàmù lọ àzọ̀wọ̀jẹ́lì ọlọ́run wà á pa àti kí ìsọ̀rọ̀fíìlì kò dìbò ẹ̀dọ́rẹ́ fẹ́fẹ́ dìde báyà pa nẹ́fùsà àtàwọn tó fọ́ fèrè pé afẹ́gbèrè ìgbéra ni. wàhálà sábà tí ẹ bá ra àwọn ìbá bí i á wà á nà wọ ẹ̀rọ fún máa ń fèrè wọ́n ní kó dìde yóò wà fún yóò wà fèrè àlìbá afẹ́ dìde nínú sàárè àwọn fún àwọn tó bá fọ́ fèrè yìí bóòwò láti sákàtà ìṣẹ̀lẹ̀ ìdára o iṣẹ́ ọlọ́mọ sallallahu alaihi wa sallam ó ní Allah subhanahu wa ta'ala mọ̀ ìṣẹ́ dédé rí pé gbogbo nǹkan lára ọmọ ànábì adam tó ṣe ìṣẹ̀lẹ̀ nígbà adam yàgbà gbogbo tí lára ọmọ ànábì adam yóò jẹ àyínú rẹ̀ àyàfi eegun kẹta ń pè ní àdìgbò gbàdàbí eegun yìí àdìgbò gbàdàbí yìí wọ́n ní ń bẹ ògòrò ìbára àti ìwà kílẹ̀ yìí ẹ̀yin dókítà sọ akílẹ̀ fẹ́ bò kílẹ̀ bò ọ ìdí tó kẹyọ ṣùgbọ́n ẹ̀mọ̀ pé ájú dáná mi náà ìdí àbẹ́mi ń pè ẹni kí ẹ̀ ájú wọ́n ti di ìdánwò ẹ̀ fọ́ òṣèlú ọba ní kí n kẹyìn òní ìjà lára èèmọ̀ tó náà wà tó ní pé fàyẹ̀ ń gbogbo ọ̀hún gbọ́tọ̀ fèrè tí wọ́n pẹ̀ yí pé ọlọ́fẹ́ ju àjẹrẹ́ báyìí ọlọ́run wà á pàṣẹ yí pé kí òjò rọ̀ àti sọ́rọ̀ òkùnkùn wá rọ̀ ọ́ ti yìí ìní yóò mọ̀ wá rọ̀ sínú lẹ̀ sẹ́gbùkú àti wàá lọ́lẹ̀ àdúgbò sábà ti wà yìí ní òjò yóò mọ̀ wá rọ̀ bá yóò wà máa sọ gbogbo ara wa padà padà kàmíkà lè gbé ẹkú èébú tí ẹ bẹ bú sísẹmù rẹ nígbà tí so Allah subhanahu wa ta'ala ó mọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ìtútọ̀ àdúgbò dáadáa bí yóò yóò wà nínú rẹ̀ bẹ́ẹ̀ tó bá lọ́kùnrin abẹ́ jẹ́ ní ìdí òjò rọ̀ sí gbogbo ebi wa ètò ìjẹra ní ètò ìbò lọ́rí ìgbàgbà wo yóò sì padà padà sí ara wa nínú sàárè wa náà yóò àádì jáde jáde láti inú rẹ̀ jìmọ́ àmàdọ́nù lọ́kùnrin ìyàwó yìí gbogbo ayé àròyìn adam ayé sọ̀rọ̀ tó sọ̀rọ̀ àmọ́jà jíjáde wá rí ìmọ̀ wá pọ̀ bẹ̀rẹ̀ jíjáde sílé ilé mu wá ìdá sùn láti àpò ìgbàlá wà àkùrọ̀jà sí àpò àkọọ̀là ọlọ́dẹ̀gbà tó sẹ́yìn òjò padà sára kílẹ̀ ilẹ̀ wà á táyì tó bá ṣe bìí àkọlọ̀ jàdìlẹ̀ àkọ́ àkọlọ̀ àkọlọ̀ àmàlà àbúrà ilé wa máa fi gbogbo ẹrù tó ti wù lọ́dún bẹ́ẹ̀ gbogbo òkú ayé bóyá òkú mẹ́fìlá wà ní ìlú pẹ́ẹ́pẹ́ẹ́ láti bí a ti sọ̀kọ́ dẹ́ ṣe kẹ́lẹ́ ní kálọ́dún bá fi ẹsẹ̀ rí i pé sótà ẹ̀sìn sọ pé káwọn ẹ̀sìn onímọ̀tà ti ti sáré láwà sáàbì bẹ́ẹ̀ sọ pé ó ti ti kúkú wọn lù ara tó bá jẹ̀ wá sí ìwọ̀n sí ìwọ̀n lù ṣé ìṣàṣẹ́ náà dáa rí i ẹ̀ẹ́dá ayé ẹ̀lú ká tó mọ́gbẹ́ wà wọ́n láti kéjì ó ti jẹ́ ẹ̀lú tó ti rà tó gbé ẹ̀ẹ́dẹ́ yí ibi tá a tó kó dà ìwé ìdàkọ́lé tó bí ẹ̀sọ̀ one thousand years ago bójá ó rọrùn tẹ́ bá ní gbogbo ẹ̀ ó ṣẹlẹ̀ láyé ìwà náà tí ó ní ní ojú bíi jẹ́ títí ó lẹ̀ jẹ́ ní ìkànnì bàdàn bíi àpọ̀ títí lẹ̀ jẹ́ kọ́dún ọ̀rọ̀ ọgọ́rọ̀ tó mi kó tó bá bọ̀ kọ́ bá wọn ilé ti fi tẹ́ nígbà yìí o gbẹ́gbẹ́ àti tẹ́lẹ̀ ah, àwọn àbá fún ara tó ní ibi kò tẹ́ láyé tó àìsàn gbogbo ayé pátá rẹ̀ àdá tó fi dé orí ẹ̀ tó wọn bá fún àwọn tó máa dáká yìí ìwà nílé wà á máa ṣí ẹnu fún àti ìwà jáde fún sọ́wọ́n wọn sọ fún àwọn àmì tàbílẹ́tà àbáṣe yìí pé àwọn èèyàn mọ̀ wá jáde á mọ jáde níjọ́ náà kò sẹ́ni ọ̀wọ̀ bàtà mi wa kò sẹ́ni ọ̀wọ̀ asọ́nu wa kọ́dà àwọn ìtọ́lọ̀ ń dánwó aláta àwọn tá a jẹ́ wáyé níjọ́ òní tí wọ́n ní mú kúrò lára yọ padà rẹ̀. ìyẹn wá ń ṣe àwọn abẹ́rẹ́ sábẹ́rẹ́ ìlú owó ọkùnrin àti obìnrin náà àmọ̀ máa pàdé ìtàn lóṣù ní àlàáfà aṣáájú mi ní àyè rí màmú dáadé ìdí wọn ìtò fèsì àwọn èèyàn jọ náà ọkọjá sí ìròrí pé obìnrin lágbájá kódà kò jẹ́ pípé ní ìhàn fẹ́fẹ́ láyé púpọ̀ pọ̀ sí i tọ́kẹ́ ìkú fẹ́ bọ̀rọ̀ kọjá kò lọ́wọ́ wà lẹ́yìn òní sí òní súnmọ́ jẹ̀mọ́ àá kéèyàn ọ̀bá yẹ ní ibi tán ìní yóò ní haram ọlọ́ọ̀ ni ó wà á fẹ́ẹ̀ gbóngbè lágbègbè pé ẹgbẹ́ àwọn olùdámọ̀ wa wọ́n padà sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ìṣe hàn wà láti ṣe níbi tọ̀wá láwọn wa àwọn yóò ọmọ ara ní pé nǹkan ìbò ṣe tí kò wá sí lára rẹ̀ ìní ó wà mọ́ ìtọ̀wá níbi tó ti rí tó ń gbé tí yẹn bá ṣe dá ilé ọ̀tọ̀ ọlọ́run lẹ́nu nínú àwọn ọ̀sìn kàbà lọ́wọ́ ajẹ́ kọ́bẹ̀rún dáná lórí ẹ̀rí pé ẹ̀rí ẹ̀rí kódà ah, tó bá ń pa bá rí nǹkan tó lè pọ̀ ní. àlàáfù àtàkì èyí tí ó sọ̀ sáà gbogbo ayé jọ náà ó kọjá kẹ́yìn tó obìnrin ẹ wò ó. afọ àwọn lọ́kọ́ lọ́mọ àti ọmọ fà nígbà tí ikú dé wa la abáàdì ń sáré fún wò ikú mọ̀ sí ń bọ̀ ọba ní kí wọ́n lọ bọ́ wọn gẹ́ẹ̀sì aṣọ tó fáyín wa ọ̀fẹ́ wọ̀ ọ̀sára dé kí ni ẹ̀rọ bá wọn tó sáré àná kíkílẹ̀ fún ẹ̀ bá wọn aṣọ bá fáyín lọ́dà wọn o kọ́dà wọn fẹ́ wọ̀ ni ó náà sí mo pé àárẹ̀ ó sún kó dé sàárẹ̀ ẹ̀ lọ́kùnrin ọwọ́ ń sọ fún àwọn ìpínlẹ̀ ilẹ̀ mẹ́jìta òkùnkùn ọ̀kan wọ́n gbèdìde lórí asọ̀tọ́ bá wọ̀ fún iná ni wọ́n fi gbèdìde láti àmà àbúté ìdàlọ́kọ́ tó tàbí àtẹ̀lé fún ọ̀rọ̀ àrùn ọ̀sán lẹ́nu ó ní kẹ́kọ̀ọ́ wọn ra aṣọ wa aṣọ tó fáìn kò fẹ́ wọ̀ kó lè bàjẹ́ kí pẹ̀lú tá pé àájò ni ó sàhábà ànábì dẹ̀ lọ́dí aláàánú àwọn mímọ̀ kọ́lọ̀ bá nìkẹ́ wọ́n ní mẹ́ta lálẹ́ sọ nípa ọ̀rọ̀ tábìtà ìdìbò àkọ́kọ́ a lè sọ wípé hadith ibn abbas ta sọ lẹ́ẹ̀kan wípé wọ́n gbé àdìdè kẹ́lí mẹ́ta lẹ́yìn òní yóò ṣẹ́rù yóò ṣẹ́rù náà tẹ̀wọ̀n kẹ̀yàmà kò fàá tẹ̀lé ọ̀rọ̀ tàǹgùrù lá wọ́n wọ́n gba àwọn èèyàn jọ ọjọ́ ìṣẹ̀yà náà ní ìlànà sọ yóò ṣàbò hásírì lòlò olóbá lọ́gàbí ààrẹ wọ́n ní nínú àìsàn ìlọ́gbà sábàkọ́tù lógà ọ̀rọ̀ yìí pé wọ́n gbà wá jọ sí abdullah shah akọ̀làbí bẹ́ẹ̀ lẹ́nu ibi wọ́n gbà wá jọ sí ìní ó ní wọ́n á wọ́n gbà wá jọ mẹ́ sí òun àbúté ti sọ yìí pé júwọ́ wọ́n gbà yìí ajẹ́ pé wọ́n kọ̀kọ́ fi àjẹ ìgbà واضح وجه كريم وجه من òun ni wípé jẹ́pù tó tàbí kúrò ní sọ ìrọ́sẹ̀ lọ́wọ́ àwọn ọ̀tọ́ òun ni wípé àfihàn bìmọ̀ánà aláàmàlì iṣẹ́ ló ń sọ iṣẹ́ tí ìyẹn bá ṣe káyìn tẹ̀bí kó ibà kó láàbù alàmàmà tààlẹ́ ìlànà àbẹ̀ iṣẹ́ tó ń yẹn bá kú lórí ó ti ó ń pèpè máa sọ tẹ̀gbọ́n rẹ̀ yìí ọ̀nà lẹ́gbẹ̀ẹ́ yìí ìfọ́dù pọ̀ máa fi bá ó ní káàmọ́ òun bí àjọ. àwọn yẹn ní pèsè fọlọ́ náà sọ pé wàlíbá aṣọ tẹkuwa bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan yìí sọ tààrọ́ wàlíbá aṣọ tẹkuwa bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan yìí aṣọ ọ̀páyọ ọlọ́run ọba ló dáa jùlọ wọ́n ní sọ ọlọ́run tó ní aṣọ ọ̀páyọ ọlọ́run ọba kò sí túbọ̀ ti pé wọ́n ń tà lọ́jà àbí wọ́n tà fẹ́ẹ́ aṣọ fara ránṣẹ́ gbà fẹ́ ẹ bá bá rí o àníjẹ ìbàdàn wọ́n ti bá tọ́tọ́ náà ṣe alìhìm wọ́n gbé wá dìde nínú sàárè wa á jáde sí sàárè gbogbo ayé ló mọ̀ àwọn afọ àwa ni jíjáde wa yìí tí mo là ń jáde àìjáde rẹ̀ sí arúgbó ìbáṣà dáadé ní sáàmì lẹ́yìn ìgbà tí wọ́n ti jáde bí gbèsè lè fi wé adìdélẹ̀ akóhùn sáré báàmù ó kú haṣúrù ìgbà àwọn èèyàn lẹ́nu jọ pé gbogbo yẹn wá àtẹ̀mú o ìmọ̀lá àtẹ̀mú ìbẹ̀là pé ní Abdul Mahshar àwọn akọ́wé Abdul Mahshar sọ́rọ̀ ṣàdé òun náà Abdul Sham Sham ìbẹ̀là Abdul Mahshar rẹ̀ kí ló tó fi já Abdul Mahshar وقالوا صلى الله عليه وسلم ببركة دعوة النبي صلى الله عليه وسلم اللهم بارك في شعبنا اللهم بارك في شعبنا ونعم في دولنا المسيح أرواح الشام ipe ọlọ́pọ̀ fi àbáríkà sí lára abájá ṣáàmù ni ó ní wípé ibẹ̀ náà wọn kọ̀ àjọ sí búra tó kọ̀ ṣáàmù ni ó ní àwọn sífà afọwọ́ sáàlì ní ìjìnlẹ̀ tẹ́ ọlọ́run ọba sọ̀rọ̀ àti ṣẹ́rí ọ̀rọ̀ kìyàmá ọlọ́run wọn gbà ń jọ lójú ọ̀rọ̀ kìyàmá àlà àrùn bàyìnbá yóò gbà ń jọ sí orí ilẹ̀ ayé kan ibẹ̀ ó mọ̀ ẹ́ fúnfún. kankuro tó nàkè yìí kò ní sí ìdẹ̀kùn tó jẹ́ ìdọ̀tí mẹ́ kọ́dà lẹ́yìn sàfihàn máa lẹ́mùlẹ̀ àhàdùn ibi ilẹ̀ yóò gbà yóò tẹ̀lé yóò mọ kò sí pé lágbájá àmì tá a fi lè mọ bọ́sọ̀pù tí wọ́n kò ní síbẹ̀ kápítù sàwíjà gbogbo ẹ̀ lẹ́gùn pléjà ní gbogbo ẹ̀ bákan ẹ̀ ló ti rí bẹ́ẹ̀ jẹ́ ọba amẹ́ríkà kò ní síbẹ̀ ẹ̀ pẹ̀lú kábẹ́ àlọ́ òkèṣẹ́ wọ́n ti rà lẹ́yìn so president the president ìníkan ilẹ̀ àdìsájọ lẹ́yìn tàbí ẹ̀ máa lọ́dọ̀ àhàjì títí bí dáhùn lọ kò àwọn ọ̀nà tó gbìn bá ṣáàlì láti ibi tí wọ́n ti gbà lérò sàárè wa sáàrì tẹ̀lé má ṣe ṣáàmù ẹ̀jẹ̀ sí nàìjíríà tí ó lè ṣáàmù ìgbà fal asnafu talafa ìmọ̀ mẹ́ta láti sí sinful àwọn kan bẹ lùkìbáyà lọ́wọ́ ìtàwọn lé pọ̀ wọ́n wà á fi mọ́ láìsí dé wọn láti bí iṣẹ́ ti dé sáré wọn dé abdul bashar àwọn kẹ́ ń bẹ wọ́n fẹsẹ̀ rìn bí bí wọ́n wà tó lè jùdò àwọn kẹ́ ń bẹ yamshuna ala wujuhihim wọ́n ti mẹ́sẹ̀ láti ẹ̀sìn wọlé ẹni mẹ́sẹ̀ lẹ́nu tó tẹ̀lé àpọ́nlé ojú làwọn oṣù wọlé rẹ̀ la hawla wala quwwata illa billah fún àwọn anẹ́sùn àdìgbò dẹ̀rẹ̀ lọ́sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ti àtúntàwọn ìsàmìsọ́nà àti ìgbòrò ike wọ́n sọ pé àwọn kò borí wọ́n fi ojú rìn láti ìbìkan dé àwọn ìbáṣà káyì báwo ni wọ́n ti fọwọ́ ojú wọn rìn ọ̀rọ̀ lè rọ̀ bá mọ̀ bá mọ̀ ẹgbẹ́ tá à ń sọ fún ó sọ ọlọ́run bá ní dúró lẹ́nu kàdé lẹ́yìn àmúṣe àwọn ará ìgbà yìí kọ́ jẹ́ àwọn àmúṣe àwọn ará ìgbà yìí lọ́dún nọ́mà ni àkó nọ́mà àbí àràkàtà mẹ́tọ̀ náà bọ̀t ọlọ́run ọba ló fi mọ ọmọ ayé pé ẹsẹ̀ kíkẹ́ ẹ̀ náà dáadé lẹ́kẹ́ fún mẹ́rin o tẹ́lẹ̀ tó ń kọ́ lọ́kẹ́ tẹ́ tó bá sọ fún oríkà fún mẹ́rin yóò nọ́mà tẹ́lẹ̀ tó gbìdáyà ó ní oríṣi ní ọmọ àtẹ́tẹ́lẹ̀ fún mẹ́rin o kẹ́yì ó dà kẹ́tọ́ fi jẹ́ àwọn àwọn àti gbogbo mẹ́yẹ́ ti ṣàlà bá tìrì àwọn kẹ́tọ́ tẹ́ pé ìkùnà bẹ́ẹ̀ kẹrin ìjọ kó járí mo ti kálú yọ sẹ́sọ̀ rẹ̀ ó ti nọ́mà dáadáa sọ́nà ọ̀la yẹn ṣé ẹni tó kápá ó gbé ọpọlọ wọn síbi ìfẹ́ bí ẹsẹ̀ láyé tí kò kápá kó jẹ́ kó dùn wọn yóò fún àwòrán ìyá ah anásùn ní àwọn àtàlùbánibàlà wà ìjà tọrọ bí náà ah ẹni tó kápá náà àgbà kókó kápá kókó kó fi owó nígbà mọ̀ fojú wọn wọ́ agbàtiwa àlọ tí ọ̀wà tó sọ àlọ àlọmọlá sọlọ́wọ́ tó dáwọ́ sọlá mọ́ àlọ. ìdáni tá a bá kú ìdè nínú sàárè wà báyìí tá a sì bá a kú tá a lọ sí àkùkù bá ṣáàkùn àtò níbo ṣáàmù àwọn ẹ̀kọ́ nǹkan ẹ̀gbọ́n lọ ní o àwọn ẹni àkọlé lẹ́nu. mọ́wọ́n àbẹ̀rẹ̀ ìwé ẹgbẹ́ ń sàwọn gbogbo àrùn kẹ̀kẹ́ òkùnbá lẹ́nu jẹ́ sọ́nà àdéhùn wọn ó gùn nǹkan alọ́sọ̀tara wa lé agbára fún ẹni tó bá wù àwọn ẹ̀kẹ́ wọ́n fi ẹsẹ̀ lọ àwọn ẹ̀kẹ́ wọ́n wọ̀ pẹ̀lú ojú wọn báyìí alọ́dún bàṣẹ́mi tá a bá dé bí bàṣẹ́mi ta kò ṣáàmì gbogbo ayé adúmẹ̀ hátà àbíyá wọn sọ àwọn ẹ̀mẹ́rọ̀ náà wà ń sọ yóò iná fi wáyé pé ìbéèrè wá wáyé pé sẹ́wọ̀n àbíyá wọn náà tí wọ́n jáde tí wọ́n wà ń sọ fọ́nìjàwábù náà fọ́nìjàwábù tó fọ́nà lè fi pé ẹni àkọ́tí kọ̀kọ́ wọ̀ lásọ tó ní nàbí lè kọ́ ìwé ọ̀hún yìí sọ́gbọ́n sọ́rọ́ kí ni wọ́n wọ̀ lọ́sọ fún jẹ́ màwọn ọmọdé o ìsè máa bọ́ nàám kò fúlẹ́mù nàám ajẹ́bù ṣàgbóògbó wa àwọn bẹ́ẹ̀ ní ẹ̀bùn màṣáàlú èèmọ̀ nǹkan àkọ́kọ́ tí ọkọ̀ ṣẹlẹ̀ kí ẹbùsọ́nà ti bẹ̀rẹ̀ láti ò ní pé túnlẹ̀ ṣá ọlọ́run ní sí wọ́n ti kó lọ wọ́n ti kó lọ ẹ lọ gbé oòrùn ẹgbẹ́ súnmọ́ wọn kọ̀ wá ní láàrin ọmọ ènìyàn àti oòrùn ju ìdí òdu kọ́tù mi lọ sùlẹ́ ìbùdó àwọn abẹ́ nígbà wọn tó gbọ́ àti lẹ́nu mẹ́tàdì òǹkérò lọ́bẹ̀ nígbà tí wọ́n wá ní falà ádìdì ìgbà tó wọ́n kàdé fún àwọn èèyàn ó ní wọ́n lọ ìlú ìwà náà sí nìkìdárù fíìlì jẹ́ sọ yẹn àmàgbà pàtàkì àrùn àmì mẹ́yọ̀ká àbí ìràyè sí mẹ́yìn jẹ́ sọ sí wọ́n mẹ́yìn jẹ́ sọ wọn ló lẹ̀ ní táwọn tó bá dé sọ bí àwọn òjì kẹta sọ yẹn àbí mẹ́yìn lu ìjẹ́ bẹ́ẹ̀ tẹ́ẹ̀mù tẹ́ẹ̀mù bá ń dígírí kan bí ọ̀pá láì tí wọ́n máa ti bọ̀nú ẹ̀ tí wọ́n bá máa lé sùlẹ́yìn nà ámẹ́ ó lóun ọ̀mọ̀ bóyá bí sáńsì àti ìsọ yẹn pé òun ọ̀wà pẹ̀lú wa pé ẹni sáńsì indefinite road yẹn ni àbí méèlù pàṣẹpàṣẹ àwọn jẹ́mọ̀ ẹ kí yẹn kúbà ìlọ òun. bí wọ́n jà jẹ́ sórí wa ní ọ̀sẹ̀ máa ṣàkóso gbogbo wa jù wá mẹ́rin ní ó táwọn wọn á yóò sùn àwọn kálukú ògùn ọ̀wà rẹ̀ wò ó níbàámu sí títẹ̀ ẹ̀ báyìí sọlọ́n ọba ẹlòmíì kàdúkú sẹ̀ lọ ẹlòmíì kàdúkú ẹ̀ lọ ẹlòmíì kàdúkú sẹ̀ lọ àbí ẹlòmíì kẹ yóò tẹ̀lé wà á sábà ìlà fi ìkú sọlọ́n wà á náwó tẹ̀lé pé ògùn ó kù dẹ́nu sọlọ́n wà á lọ wà á lọ àwọn olórí wa lẹ́yìn ah, tí wàhálà òṣèré o òrùlé o ẹ̀kọ́lùkún sọ ah, wàhálà ti dé bí ẹ̀wọ̀n bá wù ní wọn bàtà ìgbà tó rùn bá mú délẹ́gùn kan ẹsẹ̀ ní ọbẹ̀ rẹ̀ jẹ́ káwọn àfọwọ́sọ̀ súnmọ́ wa àròsọ́sọ́ láàrin wa àròsọ́lá ní kẹ́yìn ìjẹ́ gbélé ìjà àtùmáwò kiri kú báyọ̀ yóò dábìjà hàn ṣé òru ti débẹ̀ wọn ṣó ti mú wọn kálukú ti mú nípa mú tẹ́tẹ́ rẹ̀ bó o ṣe fẹ́ lọ́mọ bá sí iná ẹ̀ ní ogún o ti bọ̀ sí máa kó jọ. táyìmù báyẹn ọlọ́run ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ jà án lẹ́mu wa iná gẹ̀ẹ́gẹ̀ jà án lẹ́mu ẹ̀ lọ́wọ́ wa sọlọ́wọ́ bá dúdú tẹ̀sí jà án lẹ́mu wọ́n wà lọ́rọ̀ rẹ̀ wọ́ jà án wa wọ́n náà sàkóso àpàtì náà ni òun sì rè é ẹnu sẹ́wọ́n ti tẹ̀kùtà tó ń sọ́kọ́ wà ala bẹ wọ kalo tuntun t'ale la bere tẹ mẹ tẹnẹ ko gbẹ bi tẹnẹ ko gbẹ bi adé mẹ ba jira kalo la ni kalo tó bi wọn wà níbi àti mọba ẹnu tó wọn wà níbi àwọn seventy thousand ẹnu tó wà ní ẹnu kọ̀ọ̀kan wọlé ẹka tó lè lé seventy thousand wọlé ẹka tó wọlé ẹka tó time mélòó báwo yóò di mélòó bí four point nine i four point nine ìkẹyẹsì òní mẹlẹ ẹka. tí ó wà mọ́ owó jahannamu la hawla wala quwwata illa billah jahannamu jẹ́ sọ pé ká mọ́ ti sẹ́rẹ̀ ní o tọ́lọ́ wọn sọ pé àwọn ọmọ ẹgbẹ́ yẹ̀kọ́ lọ́nà rabbana isrif 'anna 'adhaba jahannam sọ́tọ̀ fọ̀tọ́n inna 'adhabaha kana so ẹgbẹ́ wọn fi ṣe ń jẹ́ nílé ìwúgbẹ́lá àti ẹgbẹ́ ìgbẹ́lá òṣèlú wa tẹ̀lé ìdíje àti ìdíje màtàrún ó ní àwọn màláìka yìí tó fúta ọ̀dọ̀ ní wọ́n wà á máa wọ́ ní ìlú kọ̀ọ̀kẹ́ fún wa máa wọ́ wọ́. àwọn àwọn tí wọ́n wọ́n lẹ́kọ̀ọ́ wà á bá lè òòrùn ti wulẹ̀ fún ọdún lẹ́lẹ́lẹ́ o jẹ́mọ́ àwọn ọ̀dọ́ tó kù. ètò ètò ń wọ̀ mí bọ̀. nígbà ah ìgbà náà nàbí ìdàgbọ́ rẹ̀ fẹsẹ̀ ṣáyé ló sọ lọ́wọ́ bá ní bíṣọ́pù tẹ́tẹ́ mọ̀tẹ́ yára àwọn ìwọ̀n àtúrò tẹ́wọ̀n bá kó gbogbo ìyẹn tó bá ìdá ọkọ̀lù wọn lé o tó lórí ẹnìkan yìí wọn lé o tó tó ṣàkó tí a ti tó òfin wọn. ọ̀gbìn tàbí ìjà àná tẹ́wọ̀n wọ́n lọ́dẹ tọ́kọ̀ fún wa ṣe kí lẹ́ni pọ̀ ìwòrò rẹ̀ kala tɔn ala tɔn ko dama la ɛ wo ɛ wo wala tuntun b'a lu lɛ ɛ wo ni wala tuntun bɛ a ɛ wa o yɔrɔ nínú yi ɛ ja wɛni tí ɔlọba mɛlɛw yi o kɔlɔn wa yi tí ɔlọba yi o ɔlɔn la ko ɔlɔn o fi sáwọn kɛlɛ de b'an lọ àwọn kí wọn kɔn ti kéèyàn mɛ tẹgbɛnna ìwà ja tó lè sọ̀rọ̀ àmì wúbɛ wọn bá ní kí wọn wá sí fayakul la adam tí wọn bá sọ̀rọ̀ sɔbɔ ɛ ja lọ bá adam abulbashar rẹ̀ ìsọ̀rọ̀ àti sọmọdúró ànábì adam yá adam anta àmúbáṣà kọ́kọ́ lọ́wọ́ bí yẹ́dì ká náà wọ́n wọ́n bá gbọ́ wa tọ́lọ́sọ̀ wà lọ́wọ́ àtọ̀wá ìyẹn wọ́n àtọ̀dọ̀ ìwọ náà ni ọlọ́run gẹ́gẹ́ ọwọ́ ara rẹ̀ lóbi dọ̀ àpẹẹlẹ jẹ dìde báyìí wà lọ bá a bí ọlọ́sùn àwọn ọ̀tá náà ìṣọ̀rọ̀ náà ìlànà ọ̀pẹ̀ ń bọ́ bá a lè fi ọlọ́run lónìí o ọlọ́run wà jẹ́ tó bọ́ bẹ́ẹ̀ ṣe mọ́ wá ṣe o àti ẹ̀fẹ́ pẹ̀lú ọ̀rọ̀ fẹ́ jáde wà nílẹ̀ ọdún jẹ̀mọ́ a tí wà alábàjẹ́ ti kàn èyí ó fẹ́ ẹ̀fẹ́ òwúwé kó wò kó solution ló bọ́ọ̀lù ti sáré sùn pé kẹ́nìkẹ́ni ló ní kọ́mọ̀ máa ro kẹgbọ́n bẹ́ẹ̀ fẹ́yìn sájà lábọ́ tó bá yẹ kó jẹ wàá dẹ́gbẹ̀ẹ́ kó sọ́kọ́ aláhùn bá àfẹ́yìn bá àdùnnà kẹta kẹrọ ní wọ́n tà fàní wọ́n tà fàní tà fàní ọlọ́ọ̀ba ha wọ́n lẹ́sẹ̀ àpọ̀ báyìí wọ́n bá báyìí tó dípò ọ̀pọ̀ tó bá lọ débá lọ ṣùgbọ́n ká ló ń yẹ wá tiẹ̀ wá fẹ́ fún mọ́ ẹ̀kú ọlọ́ọ̀ba jẹ́ máa sẹ̀mí tó bá pé kí n sẹ̀mí lórí fún mi ṣe parí tó bá pé kí n ṣe kí n kú lórí fún mi. bọ̀kọ́ ni ah, ẹni mi pariwo ẹ̀ eh, kó o jẹ kú yóò kéé ṣe kó sọ́ra wá pé ẹ̀yẹ́ mùsùlùmí ẹ̀yẹ́ wọ́n sọ bá ń sin ẹ̀yẹ́ là méjì nàám wọ́n lọ bá dà bá dà wọ́n ni a ah, lẹ́yìn ìlà rọ́bì gbọ́dọ̀bàlì yóò gọ́dọ̀bàlì ádámù ní ẹ̀yọ́ ọmọ ẹ̀yà ọlọ́run bá wa ó ti bínú kan lónìí ìbínú nǹkan jẹ́ pé lẹ́bùn yàtọ̀ kọ́pìlà wò sísìlà kò bírú inú báyìí rí kọ́dà kò fún ní bírú inú báyìí mẹ́lẹ́ yóò ní ìlérí wájú rẹ̀ ó là áhàwọ̀ lára fún wọn abdul bashir ó lè rí ọjọ́ ọlọ́run bí rọ ìnà ìlànà èmi gẹ́gẹ́ èmi gẹ́gẹ́ tẹ́sí wáyé èmi gẹ́gẹ́ tí mò ń bá fà lọ́wọ́ tí mò ń rò pé tí ìbínú ọlọ́run bá lọ rè lórí rẹ̀ kí n mẹ́tò fẹ́ gbà ádámù sọ eléyìí tààdùbà máa lọ àwọn ẹ̀yà àmìkò ó lé ọ̀pọ̀ pẹ̀lú ọlọ́run ó sì fi jẹ́ ti fún ẹtì ju ẹsẹ̀ rẹ̀ níwájú ọlọ́run subhanahu wa ta'ala tó jẹ́ pé mùsùlùmí àmọ́ ti ju ọlọ́run ó ti tẹ̀lé òótọ́ ó ti túbá lóòótọ́ òun ní ọlọ́run àrẹ́bí náà àtàkùn àdám kọ́mọ̀ náà sọ̀bàlá ẹ máa ṣíwájú ẹ̀jẹ̀ kùnlẹ̀ sẹ́nu adúlá lọ́rọ̀ ó ní ọlọ́run sọ̀rọ̀ fún mo ṣe ìdílé mo lè túbá mo sọ pé mo ń gba túbá mo fẹ́ mo ní ìdílé ráyò fún yẹ kó ju kó jẹ ẹsẹ nígbà máa ti ọ nàám lórí ìlú àgbàgbọ́ náà kó ju forí yọ bọ̀dọ̀ yẹ kó ju pé á mo sì ṣeré o ọ̀wọ́ tó àlejò adamu sọba o kèé ṣe kọ́lọ̀ wọ̀ tó kó ti forí sí gbọ́dọ̀ lọ́dà sọ́tà arábẹ̀gẹ́ rẹ̀ sọ́tà ìjọba kò ìforí sí rárá o fatara kọ ajẹsẹ rọbì kẹta fata àbàlẹ ìnáwó wọtọ

ìbínú nkọjá rẹ̀ kò bí rẹ̀ kò sì ń bí ìmí kò ní déwájú rẹ̀ o ìdàbí ìlà mọ́ta akọ̀dọ̀ nàbí wòsàn amúsàlá sọ̀rọ̀ sọ̀ṣe ìdàbí ìlà ìsà ẹ̀rọ̀bá ìsà bọ́dọ̀ sọ̀rọ̀ sọ̀ṣe ìsà wà ní ìdàbí ìlà Muhammad sallallahu alaihi wa sallam ẹlẹ́ ọjọ́ ẹnì kẹsẹ̀ ní mọ́tẹ́lẹ̀ tó àti lọ́gá kẹta àwọn o wàrà ìpá o iná lè dá o àbàtà yọrọ ó ń sọ ọlọ́mọ bá nínú wáyà mi ò ní ìmà máa sọ pé fàánà bíi àhàlẹ̀ ẹ mọ̀ wọ̀ rí èmi náà ni mo lẹ́tọ̀ọ́ kí n lọ́wọ́jọ́ lọ́rùn lónìí ní ìmà yìí lọ́rọ̀ rọ̀ ọ̀sán wà fàájà sọ̀rọ̀ pé ẹni sọ́mọ́ ní ìmà ìforíkalẹ̀ náà foríkalẹ̀ yìí ìforíkalẹ̀ ìbẹ̀rù ìmúlà kílà ìmúlà àgbà wọlé wà láti kọ̀ọ̀tọ́jù ó sọ ní ọlọ́mọba lásán nínú ọlá rẹ̀ yóò sì mọ̀ọ́mọ̀ sí payé ẹ̀mí èmi tí àwọn agbólóhùn ìmbàsọ ìmbàsọ ìmbàsọ ìmbàsọ ìmọ̀ àhùn ìmbàsọ pàrọ̀ ọ̀sọ̀ ìmọ̀ bàyá ẹ mọ̀ sọ bóyá Muhammad ẹ̀rọ ọ̀rọ̀ ọ̀sà sàtọ̀ ọ̀tọ̀ ìṣmà tó ṣàpà ọlọ́run mọ̀ sọ bóyá Muhammad bí orí rẹ̀ sókè báyìí ní tó forí kalẹ̀ tó sàtọ̀ ọ̀tọ̀ máa bèèrè bèèrè báyìí tó gbó tó wá bèèrè dáàbò ìṣmà pípẹ́ tó ṣàpà agbápọ̀ ẹ̀ wọ́n náà ìfọ́ wọ́n tún mọ̀ ṣàlàwọ̀ ẹ̀ tó wá ti dọ́ yìí dákùn mọ́ràn bọ̀ wà dájọ́ tó bá náà ṣàfáàkùn ọdúnmọ́ nìyẹn wàbà ákùnrin bàbá ọmọ mahmuda alábi wà áta tá a máa ń sọ níbi àbúkà rúbára mọ́dàrà àbúrà ìtumẹ̀ pípa ní fi àtẹ̀lé sí mọ̀kọ́ mahmud ipò dáadé kẹ́kọ̀ọ́ lé lé gbogbo àlọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ànábì fún ìṣẹ̀jú mẹ́wàá àti bẹ́ẹ̀ débi táwọn ọ̀rá mi nàám ìjọba ní orí ìpapọ̀. àjò ìlànà ìjà ní sọ́dún pàpà jáì ẹ̀yìn ọmọ ìyá o ìdáni sùn di ọlọ́run náà lọ́wọ́ lẹ́jọ́ pọ̀pẹ́ náà mọ̀lẹ́bọ̀ ọmọ sọ̀kalẹ̀ àtẹ̀wọ̀n wọn ò lọ kúrúkúrúkúrú wọn fà ọ́ọ̀dì ìjọba ìbáṣẹ́ kò tún nípa àwọn hamadu arish àwọn tí ẹni tí ọlọ́run bá ti rán dọ́là tó kọ́ wẹ́rẹ́ ṣìṣàlẹ̀ wọ́n gbà sọ kalẹ̀ pẹ̀lú gbólóhùn bàbá bá sọ hánà wọn mọ̀ ní mímọ̀ rẹ̀ ọlọ́run bá wọ́n ọba tó jẹ́ gbóhùn lónìí kù lójú jẹba rúù ọba tó jẹ́ gbóhùn lónìí wọn mọ̀lá kúù fún sọ̀rọ̀ fọlọ́ wà bá sọ bọ́ ọkọ̀dọ́ sọ bọ́ ọkọ̀dọ́ fún mọ̀ pariwo kẹ́lẹ́mà yìí gbogbo ọmọ mi àwọn kọ́ màlọ́ bá wọn pẹ̀lú kẹ́yìn pé ẹdú ẹ̀yìn tẹ́ ẹ dé lè tẹ̀ tẹ́ ẹ̀ ń sàṣọ gbogbo gbólóhùn dáa bẹ́ẹ̀ tẹ́ ẹ pa àìsí ìkòmọ̀rọ̀kọ̀ ẹjẹ́kùn tó kàwà lè ṣe àìjọ olóò láì tó jẹ wà á sáyẹ̀ ojú olówà lẹ́yìn sọ́nà ọba mẹ́lá rẹ̀ ní kọ́ọ̀lù dá àwọn ẹ̀kọ́ ti rọ́wọ́ bẹ́lú wà á ti àmúbọ̀ láìpẹ́ ìbọ̀ láìpẹ́ ọlọ́run ọba ń bọ̀ yóò wà ní ìtọ́bátóbi rẹ̀ mú wájà àrọ́bùkà wàlbàlàkú sọ́fà sọ́fà ẹwù ìgbà wàjá mọ̀rọ̀ kọ́ ẹ̀fọ́ kò sọ́tọ̀ á kò sì lọ màá yẹ lọ́nà olùkàdé ẹ̀dẹ̀ sílẹ̀ ṣùgbọ́n àwọn mọ̀lẹ́kẹ́ ẹ̀dọ̀ kọ̀kọ́ wá lọ́nà àfọ̀ yìí sì sọ́fọ̀ sọ́fọ̀ náà wọ́n ti wà wàjá àrọ̀ ayà ẹ̀dẹ̀ wàjí àyàfẹ́ ìdíbi jà ánà ọ̀dọ̀ ọ̀bọ̀ wa ìlà tuntun pé tó ọba ń túkùrọ̀ àrùn lóga lóga rẹ̀ ló gbìyànjọ àdúgbò ọ̀gẹ́rì pé kí làwọn sábà bù sọ kí làwọn bí tú kí àbàtú wọn ọ̀nà wọn kò lè pẹ́lẹ́ o. fọyọ́ọ̀tì Rabbuna subhanahu wa ta'ala kọ́pẹ́ ọlọ́wọ́ wà dé gbogbo ẹ̀rọ amíládùn mahshar ọlọ́wọ́ àmọ́ sọ yìí pé ẹ̀yìn yẹn gbogbo yín pátátẹ̀ wà bí pátátẹ̀ yẹn ẹ̀dá kẹ́rù ìtẹ̀gbọ́n kẹ́lẹ́ sọ́rọ̀ ayé torí wípé yá ìbáàdì lóun ní sẹ́yìn lọ fúnrẹ́sì jọ yìí náà èmi náà dákẹ́ nínú gbogbo yìí ni ṣé bẹ́ẹ̀ làṣẹ pọ̀ gbogbo yìí pátá rẹ̀ sọ̀rọ̀ láyé ẹ ọlọ́wọ́ àkùnrin náà ẹ ẹ kí ẹ̀sùn náà ẹ ẹ̀sùn náà ẹ máa dàrú ṣe gbọ́kọ̀ lọ sọ̀rọ̀ ọba àsọ̀kọ̀ sọ̀rọ̀ bàbá àti ọba àti kó ti dà kú sàmù ọba àti ọfẹ́ òkìrún gẹ wákàtí márùn gbé ta oṣù àlà sọ tó wọ̀ ọlọ́ni mo dákẹ́ fún yín láti jọ ìrìn ìrìn ẹ̀ẹ́dẹ́gbẹ́ ìbá sọ̀rọ̀ lónìí báyìí ìdẹ̀gbọ́ kẹkẹrẹ ìnàmà ìyá àmàlùkùn pàṣọfọ́ òkùnkùn àríkùn ìtọ́sẹ̀lẹ̀ mẹ́rin sí ní pé níbi táwà iná ni àwọn ẹgbẹ́ ẹyẹ àti àwọn òwe tí wọ́n ti kọ́lẹ̀ iná ni wọ́n mọ̀ fún dáadé ní ìdíwọ́n mọ̀ wákà fún ẹ̀dùnmọ̀ gbọ́ kọ́pílà ìtọ́lọ́mọdé asọ́lọ́ọ̀tán ìjọ ọ̀sẹ̀lẹ̀ nìyẹn pé abẹ́ka ìgbésí àgbàdo àbíkẹ́ wáyé kèé ṣe wípé abẹ́mọ gbé ẹ̀sẹ̀ àti sábà nìkejì ìjẹ́ ẹ̀sẹ̀ làbẹ́ gbé rẹ̀ káṣí kàfún oṣù wà lálónìí o kàfún dákẹ́ bá ọlọ́wọ́ wà ní láti pọ̀tó yìí yá adam adam dà ṣe ẹ̀fọ́ lọ́nà làwọn wà lọ́lẹ́kẹ́ wọ́n bẹ̀ pé adam aláàrò oṣù kọlá gbogbo wa láti pọ̀tó wọ́n kàfàrẹ́ bẹ́ẹ̀ adam adam ọlọ́run tí adam wọ̀ ní ọdún mẹ́rin wọ́n máa kọ́ dánú ẹ̀kún lẹ̀ ákùrù bá àfààní náà kàmájá nàbí àbí sàbísàbí àkọ́dàrí adam gbogbo àwọn tó wà lẹ́yìn bá ń bí wọn tó lò náà máa yọ bá àkùrù náà rí kò nù wọn ó yára gbọ́dọ̀ bá àkùrù náà rí àwọn ọlọ́run bàbá kí ni bá àkùrù náà tó ní máa yọ ọlọ́run ní kó lè àlùkò ní sàbẹ̀ àti wọ́n ti máa mú wọn sínú one thousand wọn máa yọ one sẹ́jẹ̀kẹ̀ náírà rẹ̀ bẹ́ẹ̀ yòókù máa kú ọlọ́nu náà. Ah. àwọn sàbẹ̀ jẹ́ ọ̀rọ̀ sọ̀tọ̀ lọ wọ́lá dé sínú one thousand lẹ́yìn ẹ̀jẹ̀ wọn lọ́nà sínú ọmọ adáwà. ó sọ lọ́ọ̀ ní ẹ̀ ìyẹn ni kẹ́hìn mú bàyẹ̀ ni máa náà wàtọ́tọ̀ òkú lò dáadé حمد كل ذات حمد حمدها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ẹ̀sìn báyìí tẹ́ ìpàdé agbẹ́gbẹ́ ah lójú ẹsẹ̀ gbogbo nítorí wà rẹ̀ wọ́n ní one thousand eight ninety nine bọ́ta tó ní wọ́n ní gbogbo ẹ̀jẹ̀ ìdánwò kìnnìkan wà wọ́n wà ó ilé yẹn hundred and lọ́pàá ṣe èkú lẹ̀ mélòó ẹ̀dá kò ẹ̀ nìkan fún àpá ah, ṣe tó ọ̀dẹ́jẹ̀ ṣe ìtàbùlù lẹ́lẹ́ àjẹ̀bọ̀gbọ́ yẹn mẹ́wàá náà àmẹ́wàá náà ẹ̀yìn jẹ́ ẹ̀lú lè jẹ́ ń tọ́lọ̀ sọ wọn adágún àwọn sàbẹ̀ ní àmì bí wọ́n láti dé báyìí ó ń sọ ọmọ báyìí ẹ̀fọ́ kabalẹ̀ ní sàbẹ̀ lẹ́yìn mi kan tí wọ́n ta ọ̀dọ̀ tẹ́ni wọ́n máa kó jọ yìí ẹ̀yọ kan máa jẹ́ yìí tẹ̀jẹ́ mùsùlùmí lẹ́yìn mi náírà rẹ sílẹ̀ òde yọ máa jẹ́ àwọn yájú wà màlúù torí àwọn pọ̀ pọ̀ kò sáyé àpapọ̀ yà lọ́sọ̀ mí àná mọ̀tò sáà àti ìjọba fẹ́ bí ẹ máa lọ́sọ̀ àmọ́ àwọn ọmọ sọ̀rọ̀ inú òun ti lọ́wọ́ náírà sílẹ̀ adámọ̀dájú náà ìwọ́n ló kú bí wọ́n lẹ̀ ẹ̀jọ̀ àwọn àwọn àwọn ọmọ tẹ̀lé ọ̀yà mọ̀kú wọn fẹ́ mọ̀kú wọn. yóò sì máa ń ṣàkóso adámọ̀dájú wọ́n lẹ ẹ̀gbọ́n náà fún wa ní ìsàlámù tó ní gẹ́gẹ́ gbọ́dọ̀ àwọn olùsùn mọ́tò lọ́fọ̀ ọlọ́wọ́ bàbá bẹ̀rẹ̀ fún yẹn lọ́wọ́ ìjọ àdàlà ìjọ kí ẹ ti mọ̀rọ̀ fún ẹkú ní àwọn dáa ọlọ́wọ́ ìjíṣẹ́ lọ́rọ̀ mẹ́wọ́ ànábì ní sallallahu alaihi wasallam àwọn ọlọ́wọ́ bà ní ẹgbẹ́ àwọn ọmọ náà kò wà títí láti mọ̀ fún wọn lè wọ́n kó dé mọ́ lórí wọ́n mọ̀ wọ́n ẹni tí ọdún wòlò mẹ́rin tí ẹ ànábì yìí ló kù sójúṣẹ́ kọ́ọ̀lù mẹ́rin tó ànábì nàdírí ó ní ọlọ́run ànábì àárín àbá àtọ́nà wọn àti ìṣe gẹ bìrì tàbí àwọn ọ̀sán pàtàkì wa sẹ́fẹ́ olùkúwà tó kù àmì nígbà lọ ààrùn ní olùkìlọ̀ kẹ́kọ̀ọ́ wà àtàwọn àtàwọn àtàwọn àtàwọn ààrẹ tó ti náwó ó yẹ kó máa lóko àtàkìkó ìlọ́fà ẹ̀ bẹ̀rẹ̀ sí máa ń tọ́fà ló jẹ́ pé àìbí inú náà padà sí àìkú fẹ́rẹ́ sí sọ́tò náà tún tí yóò bá ń báyìí ìlú ọ̀rọ̀ yóò bá ẹbí lè dáadáa sọ́tò ẹ̀tọ́ lábẹ́rẹ́ ẹ̀tọ́ káfíńdà bẹ̀ yá wa àbí ló bẹ̀rẹ̀ dáadáa bẹ̀rẹ̀ àbẹ́rẹ́ ẹ̀wù táwọn ẹ̀sọ́ náírà ti yẹ náírà ti yẹ ilẹ̀ àbẹ́bí ló ń sì dìgbò tó ti bẹ́ẹ̀ wọ́n máa àtàdámẹ́ nàbẹ́rẹ́ àrùn àti ẹ̀sẹ̀ àbí olówó àrùn àbẹ́tẹ̀rẹ́ àti ọlọ́run náà so oníṣùwàdà tó láwọn tó jẹ́ fayakul muhammadu wa ummatu yóò ní bẹ́ẹ̀ ni ọ̀nà bẹ́ẹ̀ kàwọn jọrẹ̀ léwu sallallahu alaihi wa sallam wọn bẹ pé àjẹ ọkùnrin náà ẹgbẹ́ yìí sáwà wọ́n ti kọ́ yọrí àwọn tọkọta náà ìtàkùn lórí wọn kún mi ilà ayé ìlú ìlà tọ́tù máa yíra ìbáraẹ̀ ṣé bọ̀dọ̀ ní kẹ́mẹ́ kọ́ lọ́wọ́ àti yàrá à ọlọ́wọ́ ọlọ́wọ́ ìṣọ́lá ẹ̀wọ̀ فيقول ماذا أجبتم قالوا لا علم لنا وأنت علام ọlọ́run ni ẹ̀kọ́ gbogbo àwọn àlejò ọlọ́mọ wa àtàwọn òṣìṣẹ́ ẹ̀kọ́ wọ́n báyìí wọ́n bàbá ọlọ́run ó lù àwọn ọmọ lẹ́yìn dára ní bóò ni wọ́n ti gbọ́dọ̀ sí ẹ̀rí àwọn àlejò ọlọ́run wa lẹ́yìn ìlànà àtẹ́jọ́ torí pé ìgbẹ̀sígbẹ̀ sáà sọ́ọ̀tù máa ń dà náà ayà ìwà bí a ti wá wo èyí ìjàmbá wọn náà àwọn bí ẹni tí ọlọ́run ọba òun tó rí kí ni torí pé ní abdul mahjari àwọn ẹni bí ọlọ́run náà máa wò yí pé nígbà tá a bẹ ń bẹ ìlànà ẹ̀ṣẹ̀ nígbà tá a sì bẹ mà ẹni bí ìpínlẹ̀ àjọ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ló kúta ṣe àbí gàdá àbí gàdá ṣe ṣe ṣe ìjáde láàyè la aṣọ lẹ́sìn tó láti omi láàyè ìlànà ìlànà ìlànà òbí jẹ́ sẹ́yìn náà wọ́n sọ fún bàbá mi. sallallahu alayhi wa sallam láì sọ̀rọ̀ náà àti àwọn ọlọ́run àná wà á jà àlìyáwó ní tó jẹ́ kẹ́mi ìpàdé ẹ̀sìn tó tó iṣẹ́ àmọ̀ ní pé ìwọ̀n bá ti wá tó ìwọ lọ́mọ kọ̀rọ̀ àti gbàgbà sábà wà parí ètò wọ́n kílíà ọ̀rọ̀ àwọn àtàbí ọlọ́run wọ́n wà tó sẹ́kù ní pé ẹ̀jẹ̀ àkọ́kọ́ mú ẹ̀dá àkọ́kọ́ wá agbẹ́ni tòlóṣẹ́ rẹ̀ àwọn afẹ́ bọ́ síbi alẹ́sìfáà ìṣesí ẹsẹ̀ ọ̀dà ìdáàmà tó ti bọ̀ báyìí àti bọ́ọ̀dà náà ọ̀dọ́ ọ̀rọ̀ ẹ̀sìn pé lẹ́gbàá mi ìdáàmà tó ti bọ̀ sẹ́yìn ẹ̀sìn tí wọ́n kọ́kọ́ fún wa òun náà ni àwọn èèyàn mẹ́ta dáàbò sọ fún wa wípé àwọn eléyìí ìkan nínú wọn kọ́rí ọmọkùnrin àdékan ìkan nínú wọn olówó ìkan nínú wọn ó kú lọ́dọ́ tó dọ̀rọ̀ ọlọ́mọla wọn wà fún wọn láàrin báyìí lórí gbogbo ayé lẹ́yìn mo fọ́ lówó nígbà tó wà láyé kí ló fi ṣe ah ọlọ́run mo gbìyànjú o ah mo náà o sì nẹ́ fọ́nà kùránì ah mo gbà ká àlọ́ pàtó olùmọ̀ ń ka ọlọ́run ah àdìyá ni ah àjọ kú olú ọlọ́run ọba yìí ọlọ́run ni ẹ̀sìn torí ṣe ẹ bá lọ ná ìyàwó jàmbá ìlú aláàtí wá dé lónìí o ẹ̀ ń tá àmọ̀ sí kàwé àlàyé wọn tó ń bọ̀ lọ́wọ́ lónìí ah lafi kama gadi sagbele kan mi so yin bi ba ipe law anna rajula fiikum kan ti dan beninu wa to dai ipe mi yabu wuli hatta yawm al-qiyama ta jo ta dibu yawm al-qiyama inni yamshi ala wajhihi harama li mardatillah ifu ju ara re wo to won lo lo ba la haqqahu yawm al-qiyama wo re mo ko ti mo wa ba se bi sa ti wọn àmọ́ kọ́ ọ̀dà ìjọba títí títí títí ilé ọ̀wà ku àlàárùbù

àrẹ́sẹ̀lá sí bí amẹ́sìgbọ́n tọ́rọ mọ́ sọ yí pé pàtàkùn yóò há sábù ṣèṣá àbẹ̀yẹ sí rọ ibi wọn wọn lọ sọ pé ó tẹ̀sí ọ̀sẹ̀ tó fúyẹ́ àrẹ́bí nìyẹn arúgbó nìyẹn kì í ṣe ìsáàbù ìgbé iṣẹ́ ẹni láfẹ́ ni ẹni ọlọ́run bá fẹ́rẹ̀ ní àwọn ẹni ọlọ́run bá ló fọ́n náà nípa àdìgbà àti ìgbé mọ́mí kò mẹ́rọ jù ilẹ̀ tẹ̀lé káfíńmù rọ́bù àti ọ̀jẹ́ ni yọmọlẹ́kì yẹn àmọ̀lẹ́sẹ̀ bẹ́ẹ̀ náà wáyé náà ó tọ̀jú máa lẹ́nu kìyàmá ẹni ọba yẹn lọ́wọ́ ọba nínú yìí kò ní sẹ́ẹ̀tì kan nínú yìí àkọ́jà kọ́ lọ́wọ́ ọba ọba sọ̀rọ̀ bò kẹlẹ́ kò ní sí ẹni kẹta láàrin wọn. wọ́n mọ̀ wá gbé iṣẹ́ rẹ̀ sórí gbósílẹ̀ sórí gbósílẹ̀ sórí gbósílẹ̀ tó ń bó mọ̀ òwe kò sí ọ̀nà àdúgbò ń parẹ́ ọlọ́wọ́ àbẹ̀ kó yára. sàtọ́sù òfòrí ẹ̀kọ́ kó mú bọ̀ láti ní ẹ̀yà yìí nígbà tó ń bẹ̀rẹ̀ ayé mo ti forí jẹ ọ̀nà yìí ṣùgbọ́n ọgbọ́dọ̀ rí sẹ́ni tó o ṣe kí lè má ṣe ń fàmí bí àmàlẹ̀ kọ́ọ̀lá dárọ̀tì nìkọ́ ìrọ̀ yàrá wọ́mẹ̀ bí àmàlẹ̀ kọ́ọ̀lá dárọ̀tì ṣàrọ̀ yàrá kí lè mú lẹ̀. Mùrùgbà sọ pé àwọn àyájọ́ so ẹgbẹ́ hàn ìwọ ló dé mímọ̀ mi wọlé àtúnkìrì àtọ́lọ́mọ̀kà kẹ́kọ̀ọ́ àdéhùn tí ẹ kọ sẹ́yìn tí mo ní ká máa sọ àwọn ọmọdé káàkiri àkàtúntàn àti wọ́n tàbí rẹ̀ kọ́ọ̀lù ọ̀rọ̀ bíọ̀ ọ̀bùn sí gbogbo bẹ́ẹ̀ lè sọ́nà ní kódà lórí wáyà ní wọ́n ní wọ́n ti máa gbé rẹ̀ wọ́n ti máa gbé rẹ̀ ẹ̀sẹ̀ tó wà tó yà wọ́n sábà máa ń sígun bí ẹ̀sẹ̀ látó kù sí títí ó ti dì wá sábà gbé ìwá o láti gbé ìwọ́n ti gbó jẹ̀ wọ́n dábẹ́

nínú ẹ̀ náà níbi báyìí níbi ìfẹ̀sáàbù iná ni àdìsí àbẹ́nà àbáṣe àwọn tẹ́gbẹ́ wọn wà lọ náà níbi ọ̀rẹ́ ìfẹ̀sáàbù ọ̀rọ̀ àbá òun ò ní tètè lóṣẹ́ ti kẹ́ǹtì wọn ìgbogbo wọn ó jìyà òun wò ẹ sáwọn àgbọ̀rọ̀ ìṣẹ́ ẹ àgbọ̀rọ̀ ìṣẹ́ bàtí yá. n ò ní tètè lóṣẹ́ ti kẹ́ǹtì tẹ̀pá wọn lójú pọ̀lọ́ sáàpù lẹ́yìn ìdáná wípé kí lẹ́yìn ìsáàbù wípé ìwé rẹ̀ rẹ̀ o rẹ́kọ̀dù sẹ̀rẹ̀ rẹ̀ wò ó tí wọ́n lọ sí àbúrò ọkọ tí wọ́n kọ nǹkan tó ṣe bẹ́ẹ̀ àti wọ́n yọ tó ṣe kú. mo bá gẹ́ àárín yẹn èmi náà mo ṣe òun ṣàbòsí èmi náà mo ṣe òun kálukú yẹ̀wò bá wọn. lẹ́yìn bẹ̀rẹ̀ àmì ìdáyìí fẹ̀yẹ́tọ̀ fún wa dùn kí wọ́n bá gbé oṣù ọ̀kalẹ̀ wípé ní ìsìn báyìí a ti kọ́ fi ìrìn kálukú kó tẹ́ rẹ̀ àwọn afẹ́ tó ti géèjì mizanu yìí lẹ́hàtí fọ́tàn wọ́n gbé akẹ́kọ̀ọ́ méjì kalẹ̀ fún ẹgbẹ́sẹ̀ níbi ẹgbẹ́sẹ̀ níbi èyí tó bá tẹ̀wọ̀n tó fà á nà mà nípa kúlẹ̀ tó wà nínú fàhùwà fẹ̀rẹ̀ ìṣàdí rọ̀ọ̀rìyà wà nà mà nípa kúlẹ̀ tó wà nínú fàhùn gbòòrò nàám mizanu ẹgbẹ́sẹ̀ tó yẹ àwọn àfọ àwọn kí ni wọ́n gbòòrò òṣùwọ̀n bẹ́ẹ̀ ṣé ẹni ò fi sẹ́fúnra rẹ̀ ni àbí ìṣiṣẹ́ ọ̀fẹ́ sí àbíjẹ́jẹ́ sí ìlàpọ̀ ọmọ ẹgbẹ́ mẹ́ta ni apákan ni ẹni ò ní iṣẹ́ wọn gbòòrò sùn àríkílẹ̀ rẹ̀ wọ́n ní àdìsí àwọn onímọ̀ sọ yìí kọ̀kọ́ rí nígbà ìtàgbọ̀ ọ̀rọ̀ yìí pàkó lẹ́ka yóò sàbẹ̀rẹ̀ jùlọ sẹ́mi ẹ̀rọ kẹyà mà wọ́n mú ọkùnrin kan wọlé kẹyà mà yóò sara pọ̀ ó lára yóò máa bọ̀ kórí ah, ilé ojú àti kéde o ilé ìlú wẹ́ẹ́sì o àmísà ní sẹ́mbà bí orí òsùn wà láti àmọ́ báyìí gbogbo ǹjẹ́ wọn kò ní wọn ìyẹ́ ẹ̀sán kò ní wọ́n yẹ ẹ̀sán ah, àwọn afá àjẹ́ ajẹ́pẹ̀lẹ̀ àwọn sọ pé iye tó ti sẹ́ ni wọ́n wọ̀n lọ́dọ̀ tí wọ́n gbé orí òsùn àwọn kan náà fún iṣẹ́ gẹ́gẹ́ ni wọ́n wọ̀n iṣẹ́ tá a ṣe akílẹ̀ rí wọ́n lẹ́yìn àwọn ó ní àti tí máa bọ̀ kọ́lé wípé kẹ́lìmẹ̀jẹ́ ń bẹ ọ́dá ọlọ́ọ̀bá ní bẹ̀rẹ̀ ó fẹ́ orí àwọn ṣẹkìlá tó fìlì mẹ́ta ó sì lóòrìn lórí oṣù subhanallah wa bihamdihi subhanallah ìlà àwọn tí èèmọ́ sọ pé lóòyẹ oníwò tó ń ké náà wọ́n lè ajẹ́kùn iṣẹ́ ìmúwà pẹ̀lẹ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí ogun láti lọ bọ̀rọ̀ láti lọ́yọ̀ kọ̀ọ̀kan báwọn àwọn kan sọ yí pé rárá bá mi sọ̀rọ̀ àwọn nǹkan tí wọ́n kọ sẹ́sí òní wọn kọjá àwọn eléyìí lọ mú àdìgbò gbèbá ọkọ wa nípa ẹnìkan tó dẹ́yìn ní wọ́n ti kádàrà gbogbo owó lẹ́yìn ló jẹ́ gbogbo ẹ̀rẹ̀ wọ́n ti àdìgbò lórí pé iṣẹ́ rẹ̀ ti tọ́ ọkọ rẹ̀ yá fáyì táwọn dídé o ó ti á rẹ̀ yìí pé kò sọ̀rọ̀ ìgbà kó wọn wọ̀ náà yóò wà máa lọ ọlọ́run ní mẹ́yìn lọ ó kú bìtọ́kọ̀ ìwé pélébé kan kù fún ọ tí wọn ò sí ìmù wá yí àmọ́ pé ó ti kọ́ ìmọ̀ye sẹ́kàlẹ̀ ní ìfẹ́gbé owó mẹ́bẹ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀fẹ́ tọ́pọ̀ ilé ọ̀rọ̀ ìsájì mú un nítorí pé láàbò pàdéyàwó àwọn ìsájì sí yẹn gbọ́dọ̀ kò jẹ́ kí lera ìhábì wọn wà lókè tọ́pọ̀ ìwà òun náà ní ìjọpọ̀ tí wọ́n kọ aṣáájú aláyàlá ìgbàgbọ́ rẹ̀ pé ọ́sájì bọ́ ó tẹ́sí ẹ̀jẹ̀ pọ̀ tó òkúrò ìtàn yìí wọ́n wà gbé sórí apá kan nínú mizani yóò sì padà tẹ̀rí àwọn eléyìí sọ wípé sófòfò ni wọ́n wọ̀n bẹ́ẹ̀ alìhìb alìhìdámọ̀ràn mẹ́rin

a wọ́n wà láti mizan tí bá ti wọ̀n ẹ̀ ti mizan ṣe bá ti gínú tọ́lá òṣùwọ̀n ṣe bá fún àbí ìwọ̀n ni ẹ̀ tó tún wọ́n ṣe bá ti gínú lẹ́yìn wọ́n wà ní tó kú lẹ́sìn ti wọ́n sẹ́ kálukú tí ọ̀rọ̀ ń lọ ó kẹwàá lọ kọjá lórí àṣẹrọ afárá jahannam dahdun mazilla asan ní kìíní hajj ọmú rẹ́bẹ̀rẹ́bẹ́ mina sẹ́yìn jùlọ lọ adákọ̀ mina ṣá ó tún wá táìlì ó tiire ju irun lọ ẹ má kàrà mú olùgbọ̀n kan àbí irun orí kan ó ti táìlì sọ̀rọ̀ níbi afárá yẹn ó táìlì kò bá lọ ó wá mú jùlọ lọ فناجم مسلم ومخدوش مرسل ومكدوس في النار

tàbá kọjá sí lọ àwọn ọmọlẹ́bí ó sì mọ̀lẹ́bí ọ̀sẹ̀ rẹ̀ síwára rẹ̀ lọ́kọjá sí ọ̀sẹ̀ mọ̀lẹ́bí ìní tí wọ́n wà ní fíkún ilẹ̀ wà rí wà kana ala rabbika hatman mọ́kùnrin yà sọ́tù Maryam mara ya ẹ̀yìn pé kò sí ẹnì kan nínú yín àfikọ́jẹ́ pé òun náà gbàdẹ̀ kọjá kana rabbika hatman mọ́kùnrin yà ọlọ́run ọba ti sẹ́ni ọ̀rọ̀ yàtì bí ó ti rí nù àwọn kan níbi ọdún bíi mẹ́wàá sẹ́yìn ọmọ nǹkan òkè ọ̀sẹ̀ ẹ̀sìn islam bẹ̀rẹ̀ ọlọ́run kan tó kù tẹ́jú ìdìbò wọlé ọ̀túnmọ̀ àyà túmọ̀ ní pé ọ̀sẹ̀ nìkan nínú yín àdúgbò kọjá lórí o àṣìṣirọ́ dẹ́tẹ́ ẹ̀ ń bàjẹ́ lórí yọ kọjá lé ẹ̀ ń bàjẹ́ lórí wọn bá yọ kọjá láti sọ pé ẹnìkan ẹ̀ ń tí yọ kọjá kẹ́yìn yọ wọ ni bíjẹ́ bíjẹ́ ní mọ̀jẹ́ ní mọ̀ṣubú bí kéèyàn fẹ́ kọjá nìkan bọ́ yóò wá tí wà tí wọ́n sọ wà kọ́ bọ́ wá bọ̀ ìyá àwọn ọmọ ọlọ́run ló pé kí ìsájẹ̀ rẹ̀ bọ́ inú yóò dùn ló bá yìí àwọn kékeré ti jábọ́ táwọn tí a kò sọ̀rọ̀ sí yẹn ìṣẹ́yọ̀ rẹ̀ wà fún àwọn pé àjẹmẹ́ ya àwọn wà ní ìṣẹ̀lẹ̀ náà nígbà àti ìlà ìbílẹ̀ bí àwọn ìdílé wọ̀nyí láti ìlà ìdáhùn àjẹmẹ́ wọ́n gbàgbé ní ó kú ẹ̀ẹ́dùn kọ́sítọ̀ tó kọ́sítọ̀ tó ṣẹ́ṣẹ́ ló ṣe yìí àwọn òṣìṣẹ́ wọn àti bá kàkà ṣe yìí à wọ́n ní tó ṣẹlẹ̀ pé níbí afẹ́ yẹjú àwọn ọ̀tọ̀ tí bẹ̀rẹ̀ àrẹ ara yìí ẹni tó ẹgbẹ́ ìgbà mẹ́lọ́wọ́ rẹ̀ àwọn mẹ́lọ́wọ́ rẹ̀ ilé ìdókòwò tó ṣẹlẹ̀ ilé ìdókòwò àtàkùn lọ́wọ́ ilé ẹ̀yẹjú ẹ̀mí náà wọ̀nà záàlà máa fi sùnú rìn yín mékè àbẹ̀kẹ́ ilé tí ọ̀dà wà jẹ̀ náà wọ́n ẹgbẹ́ ṣẹ̀dá ọ̀rọ̀ ọlọ́run mẹ́sì wá ní mọ́fílẹ̀sì ẹ̀yìn tó jẹ́ pé ó sì ṣe orí orí láyé àmọ́ wọ́n padà fi sẹ́kìtì lọ́rùn ni gbogbo ẹgbẹ tí wọn fi sẹ gbogbo ilé ọsàbòsí ilé ọsọ yẹn tí wọn tàbí alábàjá rẹ dẹgbẹ kìnnìmọ dáná ó yẹ kí wọn yẹ àgbà fúlàmù kò sí wàhálà ìyẹn ó sì dàgbẹ bá ilé kan tí ẹ bá ti wá ẹgbẹ ilé yìí kan alhamdulilá wa ya hàn wà láti jẹ náà bí kí nílẹ jàdá fún yóò ní alẹ́ Muhammad fíl ìmí ní ànábì yóò bá ní bíkà fúnjọ ìwọ ni wọ́n pa mí láti ẹni sí fún wọ́n ní ìgbọràn sílẹ̀kùn fẹ́lẹ̀ kẹ̀kẹ́ àyàfi wọ́n fún bọ̀ bá wọlé fẹ́ tó kẹlẹ̀ mi wọ́n wà sílẹ̀kùn insha Allah ta'ala ànàbí ọwọ́ àgbọ̀ àlùjẹ̀ náà àwọn ọmọlẹ́yìn ẹ̀dá àyè bá ìjọba ìkọlọ́kọ́kọ́ àwọn sọ̀rọ̀ wọn àwọn àgbọ̀ sí àlùjẹ̀ náà kí lẹ́wọ̀n ọmọ sí àlùjẹ̀ náà nínú gbàdùn nínú òkè àwọn ọmọdé wọlé kí lẹ́wọ̀n sọ̀rọ̀ bẹ́ẹ̀ àgbègbè ìbẹ́ lónìí mọ́ ó wù àkájọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kákàbọ̀ lórí pé tá a bá ti bá lùdẹ̀ náà kò sí wàhálà àkọ́kọ́ wa ìgbàdùn òkú ní tá a mọ̀jọ́ lágbà jáde àìjẹ lẹ́yìn láti mọ̀ wá wà pẹ́ lórí ẹ̀jẹ̀ yẹn tí ó wà jẹ́ àjẹmọ̀kànbádìbọ̀ wa mẹ́ta lọ́wọ́ arábìlá yẹn láhùn táwọn ọmọ ẹni ó sì mọ̀ ìyá tó lé kókó wọ́n mọ̀ jẹ́ kẹ́ẹ̀kún fún mi gbóná àwọn kẹsẹ́ pé ẹni ò lè rí bẹ́ẹ̀ nílùú torí pé àsìkò ìgbọ̀n ni là àti àìyẹ̀kí àti hákùn yẹ̀kí ó sì lọ́rùn fún wa ó sì wà lọ́mọ kó bá sì wà lọ́mọ àná اللهم ربنا كن معنا ولا تكن علينا واجعلنا من أهل الجنة جميعا وأعذنا من النار إنك على كل شيء قدير وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته